الحمد لله الذي أنعم علينا بنعمة الإسلام وعلى نبينا الصلاة والسلام سيدنا محمد وعلى آله وأصحابه الذين رفع الله عنهم الملام إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة دلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله ọlọ́run أبا الله ọba allah ọba tí ó ṣà wá lọ́kọ̀ọ̀kan ọwọ́ sàwálọ́kọ̀ kan ọwọ́ ipa ọwọ́ ọmọ jẹ́ muslims àwọn tó láwọn ọba ọ̀sà níjọ́ náà wọn ọ̀sẹ̀ lọ́n ìgbà tó lọ́n kọ́ kádàrá wa àwa tó lọ́n sà àìdáyé dépè tá a sọ pé àwa la bẹ̀ lọ́n ọkàn wò nínú àánú rẹ̀ náà koto da sama tilẹ tilẹ̀ níjọ́ lọkọ kadara tèmi àti muslim àwa dúpẹ́ àwa bẹ́lọ́hún àwa àtàwọn ọmọ wa àti fámìlì wa wa ọlọ́mọdé àti ẹ̀sìnmi lẹ́yìn islam islam náà kọ́lọ́hún wájú alẹ́mu délé ìfẹ́ ọlọ́hún ọ̀là ọlọ́hún àánú ọlọ́hún kọ́bọ̀ òun náà muhammad kọbọ àwọn àtàwọn àti gbogbo ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́ téèyàn ò ní sàbámà òun náà lọ̀rọ̀ náà ní sunna nabi wa Muhammad tọmọdé ní sunna sunna ní tá ànábì ṣe ní tá sọ sallallahu alaihi wasallam ni wọ́n ẹni tí wọ́n ń pè ní ahlu sunna òun náà ni mùsùlùmí ti ń tẹ̀lé sunna nabi ẹni kọ̀ọ̀kan wa yọ wá kọ̀nà ahlu sunna èyí tí ọ̀dà nínú tọ́lọ́wọ́n bá kórira lérí ilẹ̀ òun náà ni ẹ̀sìn ẹ̀sìn lápè àwa wọnú Quran àbá ń bẹ̀ àwọnú àdìsí àbá ń bẹ̀ wọ́n lọ́lọ́run kórira rẹ̀ àwa nípe lẹ́sìn mọ́ bídí àlámà pé innovation àdádálẹ̀ anábìíní kúlù anábìíní gbogbo yìí tẹ́ bá ti dálẹ̀ tí ọba ti lákọọ́lẹ̀ nu koran àti sunna ànú ni o ànú yìí ẹni bá ṣe ọgbẹ̀sán àmọ́ iná náà lẹ̀sán rẹ̀ abẹ́rẹ́ nínú àánú rẹ̀ ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ wá tànàbí ọ̀bẹ̀ wá lẹ́sìn ọlọ́mọdé àbá wọn ṣe èyí tá a wá ń ṣe náà ọlọ́mọṣẹ́ ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa mú kí àwọn bàbá wa Sheikh Abdulghani abidahullahu ta'ala wa torí tí yẹn bá ti dàgbà àgbàlagbà náà ni ọmọ jẹ́ wọ́n jẹ́ ọlọ́ ọlọ́wọ́n bá aláàtú gbé wọn kalẹ̀ tó ní kí wọ́n máa ran ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọsàbà ràn yín náà lọ́wọ́ gbogbo tẹ́ ń ṣe pátá kọ́lọ́mọsà jẹ́ ẹ̀bá lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa kọ́lọ́wọ́n gba lẹ́sìn fún yín ibi títí yín wá dé ìbẹ̀ ní kíta àwọn ọmọ ti bẹ̀rẹ̀ gbogbo wa náà ta wá wá ó bẹ̀rẹ̀ gbogbo àwọn àfa gbàgbàgbà tá à ń bẹ́ ń kalẹ̀ àwọn dókítọ́rù wa àti gbogbo àwọn bàbá bàbá tá à ń kalẹ̀ irú dáadáa bẹ́ẹ̀ náà ọlọ́mọṣà ti fẹ́ nípa ọ̀kan wa náà kọ́lọ́hún kó sọ́wálẹ̀ ní tí wọ́n rẹ̀ sìn lọ́wọ́ kọ́lọ́mọ́ sọ́wálẹ̀ ní tí wọ́n máa jẹ́ mo wá kí gbogbo àwa brothers wa àtàwọn ìyá wa àti gbogbo àwọn umus àti gbogbo àwọn ọmọ ìyá mi àtàwọn àtàjọ máa kẹ́kọ̀ọ́ pípẹ́ àláfíà ọlọ́run àánú ọlọ́run kọ́mọ kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ètò wọn ní kí n gbéyàwó ní àárọ̀ yìí òun náà ní alìsílámù wàlàádà alìsílámù wàlàádà islam and culture àbí islam and custom islam ẹ̀sìn ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ àti àlàádà tẹ̀sìn bá ó ní kankan tá à ń ṣe tẹ́lẹ̀ kẹ́sìn tó dé nígbà ẹ̀sìn wa dé ẹ̀sìn wa sọ fún wa yí pé gbogbo tẹ̀ ń ṣe kí ọ̀dà o èyí eléyìí ẹ máa bá a lọ ọlọ́run sọ ayà kalẹ̀ lérí ẹ̀ ànábì sọ àdìsí lérí ẹ̀ nígbà tún yá ọlọ́run ọba tún sọ àwọn ayà àtàdìsí mi lẹ̀ pé àṣà eléyìí èyí tẹ̀ ń ṣe yìí èmi ọlọ́run ọba yìí fẹ́ ẹ má ṣe é má ajẹ́pẹ́ tá a bá sọ̀rọ̀ nípa àṣà ní gbogbo ìlú ayé òun náà ni tọ̀ríkọ̀tù ma'ishati nas ní táwọn èèyàn bá sábà táwọn èèyàn ń ṣe tó ti di àjogúnbá látọ̀dọ̀ àwọn ọmọ ọmọ ọmọ yatawarasunaha kabiran an kabiri fẹ́jẹ́ pé wọ́n máa jogún rẹ̀ nínú àwọn aqidatan wa ibadatan wa muamala èyí tó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ ó ń bẹ̀ èyí tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ètò ní ṣe pẹ̀lú bá a ṣe ń bára wa lò ọ̀nà tá à ń gbà sẹ̀mí òun náà wà ń bẹ̀ kí n tó bọ́ sínú àṣàwò lọ́lọ́run fọwọ́ sí àṣàwò lọ́lọ́run ọba ò fọwọ́ sí kákọ́lọ́ lè mà pé alizaya tó lọ́ọ́ dùnmá min khalq al khalq iya tahqiq al islami la ghayri kálọ̀ lè mà ipe ìdí pàtàkì tó tóbi jù tọ́lọ̀ ẹ̀dẹ́mi àti ẹ̀sílẹ̀ ayé tá a tó sì jẹ́ pé tá bá ti wá ilé ayé yìí a padà kú o tá a bá ti kú o a tún ní padà wá mọ́ bí o bá ti lo tiẹ̀ tán ọ̀tán nìyẹn ẹlòmíì ló tún kú tó ṣe kínní tí ó tún wá ilé ayé tó wá yìí ó ní purpose tọ́lọ̀ ń torí ẹ̀ dá o àlẹ́dá yàtọ̀ làwọn tó máa ìdí pàtàkì tọ́lọ̀ ń torí ẹ̀ dá wa sílé ayé ọlọ́run sọ o ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdálí jànú lásán àwọn jànú pọ̀ gan wọ́n pọ̀ ju àwọn ọmọ èèyàn lọ ọlọ́run ní àwọn ọmọ èèyàn náà yìí dá wọn lásán illa liya'budun bí ìbá jẹ́ pé ká máa wá sìn mí torí ẹ̀sìn lọ́lọ́run ṣe dá wa nígbà tó wá gbèrò pọ̀ fẹ́ dá wa ó wá dá sánmà gbogbo tó wà ń bẹ̀ ó ní kó máa wúlò fún wa ó dálẹ̀ gbogbo tó wà ń bẹ̀ ọlọ́run ní kó máa wúlò fún wa ọlọ́run bá dá gbogbo nǹkan sínú ilẹ̀ àti sókè ọwọ́ dá àwọn ọmọ èèyàn sábẹ́ rẹ̀ ó ní ká máa bẹ lábẹ́ sánmà ká máa rìn lérí ilẹ̀ nítorí nǹkan kan lọ́lọ́run fi pèpè àgbogbo ibi tá a dé sí yẹn téèyàn bá ń kọ́ way house àbí èèyàn ń kọ́ company kèdèkè èèyàn kàn fẹ́ kọ́ kalẹ̀ kọ́ kàn tilẹ̀kùn kókó ń bẹ́ o nígbà ọlọ́run bá ń mọ sánmà tí ń dá ilẹ̀ tí sì ń kó nǹkan sábẹ́ ilẹ̀ tí ń kó nǹkan sínú sánmà ó ní ìdí pàtàkì tọ́lọ́run fi ń ṣe kíni tó fi ń ṣe ó ní wàmá khalaqna samawati wal ard wàmá bainahuma la'ibin ọlọ́run bá ní sánmà àti ilẹ̀ tá a dá àdá nítorí eré adá nítorí nǹkan pàtàkì kan ni kìrì pa nsọ la fi dá sánmà tilẹ̀ ọlọ́run wá sọ̀dí pàtàkì tó fi dá sánmà tilẹ̀ ó nítorí ẹ̀yin ọmọ èèyàn kẹ́lẹ́ wa máa sìn mí lábẹ́ sánmà àti lérí ilẹ̀ yìí máa wá mú orí fún yín látòkè sánmà yìí sì mú ọmú orí jáde láti inú ilẹ̀ fún yín àti bára wa láyé náà kí wá sí láyé jàmá kí wá sí láyé jàmá àwa ṣẹ̀sìn nítorí ẹ̀sìn la fi ń kàwé ẹni bá kàwé tí ọ̀sẹ̀sìn máa ó ti dolórí ibú kọ́lá musa sọ wá mẹ́ ẹni ẹni ẹni bá ń kọ́ṣẹ́ tí ó ṣẹ̀sìn ẹni tí bá ń ṣòwò tí ó ṣẹ̀sìn ẹni tí ẹni tí ẹni tí bá ń ṣiṣẹ́ ọwọ́ kan tí ó ṣẹ̀sìn ní tí ń ṣe yẹn ọlọ́run ọba aláàánú kó ṣe kó lè ba ọ̀rọ̀ ọlọ́run láti fi kírun láti fi sin lọ́ọ̀ni ẹ̀sìn gángan níṣẹ́ wa bàbá ti jílẹ̀ ọ̀rọ̀ báyìí ẹ̀sìn láàmú àṣetí ló fi sún ẹ̀sìn ló pàtàkì jù òwò lẹ́mọ̀tìlúbù ilẹ̀ ìsìnkọ́ọ̀lì náà min hadhihi dunya òun náà lọ́lọ́run ọba wa bẹ́ẹ̀ lọ́wọ́ wa tá ti jáde láyé ṣẹ́ni bá ti jòkó lẹ́yìn ẹ̀mí wọ́n padà bọ́njọ́ kan kò sẹ́nìkan ti bẹ nínú àwa tá a wà àtàwọn tí wọ́n ń bọ̀ tí wọ́n ní padà kú ọlọ́run ní yáyọ lẹ́sìn náà àmọ̀nù ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqatihi ọlọ́run ọba ní ẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run ọba bó ṣe ẹ̀kẹ́ bẹ̀rù rẹ̀ wala tamutunna illa e antum muslimun ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ jáde láyé àti kẹ́ jáde ní muslim tí wọ́n bá ẹ jáde báyìí ọlọ́run ọba ní òkú tí wọ́n gbé jáde yẹn jẹ́ tọ́ ọba yìí lọ lè kú sínú ẹ̀sìn mi bọ́ ọba yìí lọ sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam èèyàn pàdé ọlọ́run dáadáa nìyẹn ẹni tí ọba ti pàdé ọlọ́run dáadáa ọlọ́run ní iná lòun ò fi sí jama Islam dàrú wípé òun ni ká ṣe inú àwọn ẹ̀sìn ọlọ́run wa Islam nìkan náà o ọmọ rẹ ti ń míì lọ́ọ́ lè pè ìyàwó rẹ ọkọ rẹ ti ń ṣẹ̀sìn mí lọ́lẹ̀ pè padà ẹbí rẹ ti ń ṣẹ̀sìn mí lọ́lẹ̀ pè padà wàlá ọlọ́wọ́n bá ní nadina indala ilẹ̀ islam ọlọ́wọ́n bá ní ẹ̀sìn tọ́jọ́ tòun ọ̀nà ní islam gbogbo ẹ̀sìn tó kù ọlọ́wọ́n bá ní kì í ṣẹ̀sìn òun ẹ̀sìn ṣèitọ́nù ẹ̀sìn ìbílísù ni ẹ̀sìn àwọ̀dìjànú ni. ọlọ́wọ́n wá sọ fún wa pé ọ̀run tá ń lọ yẹn òun náà ní ibùsinmi wa á lò lè sinmi lọ́run ni gbogbo ẹni tó bá ṣẹ̀sìn ilé fitina ni ilé ìdààmú ni ọlọ́run ní pẹ̀lú ìdààmú náà làkọ́dẹ̀ kọlákìnà lè nsá ànàfẹ́ kábàd àwọn aládàáyín sínú ìdààmú yẹn àmọ́ ẹ̀ gbọ́dọ̀ mọ́sìn wa o ọ gbọ́dọ̀ torí pé báyà inú rẹ̀ ń bàjẹ́ àbọ̀wọ́ rẹ̀ ò tí tuntun tó ń fẹ́ kó lóò kírun ọmọ kírun níjọ́ ọ̀dùnnú ọmọ kírun níjọ́ ìbànújẹ́ ọmọ kírun níjọ́ ọ̀fọ̀ ọmọ lọ mọ́sálásí ń jọ́ mi báyìí ọmọ rẹ̀ ni lọ látara orí tọ́lọ́ ń ṣe fún ọmọ lọ mọ́sálásí ń jọ́ mi ọmọ sunkún lọ ni ó di mọ́sálásí ń gbà mí ó dúpẹ́ ó di mọ́sálásí ń gbà mí ó bù ẹkún ọlọ́run bá ní gbogbo ipò kíkò tẹ́ bá wà àti ṣíṣí tẹ́ bá wà ẹ ó di ẹ̀sìn lọ́wọ́ o ọlọ́run ọmọ yẹbi tẹ́gẹ́gẹ́ dàdí islam dínà ọlọ́run lẹ́yìn tó bá mú ẹ̀sìn mi yàtọ̀ sí islam ọkàn lọ́ọ́ lè mẹ́sìn mi ẹ̀sìn ṣẹṣẹ ni o ẹ̀sìn christianity ni o ẹ̀sìn àwọn jew ni o ẹ̀sìn àwọn india ni o ẹ̀sìn ọ̀lẹ́sìn gan ẹ̀sìn kan lòun náà wọn lágbájá free thinker ni pé kò yé ṣẹ̀sìn kankan àyè òun náà ni kún òun náà ni kún ẹni tí ọ̀sẹ̀sẹ̀ kankan àtẹni tí ń bọ́jú bákan làwọn méjèèjì lọ́dọ̀ ọlọ́run ó sì ní sẹ̀sẹ̀ ọlọ́run ló ń da òsèlè ayé alámọ́ àdé ilékun yá bani adam allah ta'budu shaitan ọlọ́run bá lè gbàdéhùn kẹtẹ́ ó kú ọlọ́run ipe ẹ̀ ní sí èsù iná olókun adóhùn mubin ọ̀tá ayé lè sùn wà ní ibùdóni èmi lẹ́ẹ̀ máa sìn èmi ní kẹ́ máa sìn ẹ̀ mórí tó ga jù tọ́lọ́mọ sí fún yà ànábì ní yamma yuridi Allahu fihi khayran yufaqihuhu fi ddin ànábì ní tọ́lọ́mọ bá aláwa fẹ́ dáyà lọ́lá ọlọ́run fún lẹ́sìn yóò sì fún lágbọ́yé rẹ̀ àgbọ́yé lọ́dàrú láàfin mayàtọ̀ láàrin àṣà àtẹ̀sìmọ́ ẹ̀yọ́ màyá mi ọlọ́run níbi wálé ìjọ alìkìyàmà ìpè kílódé tí wò lówó kílódé tí wò kọ́lé kílódé tí wò ra mọ́tò kílódé tí wò nílẹ̀ kílódé tí wò bímọ ọlọ́run ní bèrè ẹ máa tó béèrè kí ló dé tó sinmi nìkan ní ó béèrè ó ní wàá máa yẹ bìtẹ́ gẹ́gẹ́ islam ó ní ẹ̀lẹ́ sọ́ra yín o gbogbo ẹni tó bá lè mẹ́sẹ̀ kan lẹ́sìn tí ń ṣe yàtọ̀ sí islam fàlàyé òkè bá lamínú gbogbo wàhálà tó bá ṣe ọlọ́run láà nígbà lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ àkàrà tontan wọn bá wá kú tó bá bọ́ sí àkàrà min al-khasirin yóò tó ṣe islam ò tí fẹ́ yàwó ọba lọ́kọ tí ó sì islam ò tí lọ́kọ gbogbo tó ọba ń ṣe tó ọba tí ọba jẹ́ orí islam ṣe níbi iṣẹ́ ò tí ì ríṣẹ́ iṣẹ́ kò ń ṣe yẹ aláwọn bá ń sọ pé tó wá kú ọ̀la yìí tó ọba mùsùlùmù kú òun bò wá sófò lọ́hùn ni bọ́lá ṣe sọ́nà mọ́sọ́ yẹn wọ́n wọ́n fẹ́lẹ́ ákẹ́rà mí nàlẹ́ kásìrì wọ́n wá bẹ́ lọ́hùn àti ní torí kò sẹ́ni kan tọ́run dá lójú ipe ibi tọ́lá wọn fi wá sí ni a máa sìn a máa wá bẹ̀ẹ́ mo wá bẹ̀ẹ́ àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo àwọn tí wọ́n gbọ́ mi àtọmọdọ́mọ wa ọlọ́run níjẹ́ wọ́n sẹ̀sìn mí lẹ́yìn islam àwọn tí wọ́n ti sá lọ tí wọ́n ti sá lọ ọlọ́mọta bá darí wọn padà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn islam kí làwọn ń pè ní islam náà ó wọlé istislamu lillahi bi tawhid òun náà ni kó juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ipò nìkan náà lọ́ba ti ń darí ayé ọba yìí nìkan náà lọ́ba tá a ti sìn ó nígbà pé nǹkan kan bẹ títún darí ilé ayé innama amruhu idha arada shay'an an yakula lahu kun fayakun ọlọ́run bá ní gbogbo tí ó bá ṣẹlẹ̀ lérí ilẹ̀ ẹnìkan náà ní máa ń pàṣẹ òun náà lọ́lọ́run tó bá ti ní kún fàyà kún nǹkan náà ó sì máa rí bẹ́ẹ̀ má rí bẹ́ẹ̀ má pẹ̀lú àṣẹ ọlọ́run ni má ní pẹ̀lú àṣẹ ọlọ́run ni má ní má pẹ̀lú àṣẹ ọlọ́run ni òjò tí ń rọ̀ ọlọ́run ní rọ̀ ẹni tí ń kú ọlọ́run ní pa ẹni tí wọ́n ń pè ní tàwíìdì nìyẹn o táwọn bàbá wọn jọ wọn ní àwọlùhà tàwíìdì wà sọ́dá ثم صيام بعده زكاة أولها àkọ́kọ́ ẹ̀sìn tawhidu òun náà ni kó gbàlágbọ́ ife aláǹbẹ lẹ́yìn náà wàá gbà fún òun ní ń dá ṣiṣẹ́ ẹnìkan bá ṣiṣẹ́ rẹ̀ òun ní sọ̀yàn dolówó òun ní sọ̀yàn dolòsì ọba yìí ní gbẹ̀yàga òun ní rẹ̀yàn lẹ̀ ẹni tí ò tí ì ga kò gbọ́dọ̀ fi pé àwọn ayé lọ́sọ̀ òun dàbá yìí ayé kọ́ kádàrá ní tẹ̀lé kádàrá dáadáa gẹ́gẹ́ bí tí ń wà wá ibi mọ́tò bá lọ lálọ́ ọlọ́run ọ̀fọwọ́ ayé bọ kádàrá ayé gan fúnra rẹ̀ ọlọ́run ọba ń darí òun náà pẹ̀lú kádàrá tọ́lọ́n kọ́ bá tọ́ba jẹ́ pé ayé ní bá ń darí kádàrá ni inú ọba ti run ayé eré ọba ti fọ́ ayé ọmọ ayé ọba ti kú bẹ́ẹ̀ ni ayé gan fúnra náà ọba ti kú kò fẹ́ kú ẹnìkan ló pa ẹni pa ayé ńlọ lọ́hùn kì í sáyé òkú òkú èso lọ́hùn òkú sì ní agbára kankan tó lè ṣe nínú tọ́lọ́run ọba dá sílẹ̀ ayé ẹjẹ́ àfẹ̀mí wa kọ́ sọ́dọ̀ ọlọ́run eléyìí náà pè ní tawhid ọmọ wa ṣe lọ́hùn oníkàlà lọ́wọ́ máa ṣe òní sìnkà mí. lẹ́yìn náà a máa wá gbìyànjú wọlé ń kéyà dúró hóbi tọ́ a ọmọ àtẹ̀lé àṣẹ ọlọ́run ẹni bá ń tẹ̀lé àṣẹ ọlọ́run yóò mọ ìyàtọ̀ láàrin àṣà àtọ́jà àti ètí ọ̀dà wọ̀lùbárà àtúmìnà ṣírìkì wa alihi gbogbo àwọn tí wọ́n ń bọ òòṣà àtòòṣà tí wọ́n ń bọ òní bá wọn ṣe kínní òní bá wọn ṣọ̀rẹ́ òní bòrìṣà òṣì ní wọn tí wọ́n ń bòrìṣà lọ́ọ̀rẹ́ ayò ọ̀tọ̀ ní ká máa ṣe dáadáa sí non-muslims ẹni tí ì ṣe mùsùlùmí ẹ̀sìn náà máa ṣe dáadáa sí ọmọ òfun lọ́wọ́ tíbi wọn pa òfun lóúnjẹ ọmọ náà lọ́wọ́ tó bá rẹ òfun lóògùn àmọ́ ó ní bá a ṣẹ̀sìn tí ń ṣe kíni ẹ̀sìn tí ń sìn nígbà náà ló fi ń jẹ́ muslim ó lè pé rẹ muslim kọ́ ọmọ wa bá wọn ṣẹ̀sìn tí ọlọ́wọ́n bá a láàkórira torí ẹni ń pè muslim lọ́rí ọlọ́run wọ́n wá gbé nǹkan kankan lẹ̀ tó jẹ́ opposite ọlọ́run ìwọ náà wá lọ bẹ̀ ọwọ́ etí inú ọ̀rẹ́ rẹ̀ ò odunsi sí inú tiẹ̀ náà gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ sí ìdáǹgbé ní Islam nìyẹn. wọ́píkù hadha din káwá gbé ẹ̀sìn yíyé ó ṣe pàtàkì púpọ̀ nílẹ̀ Yorùbá lè ní ọ̀pọ̀lọpọ̀ wa na agba Islam wàlámù náà torókè jahiliya àlàáda sàṣẹyì a àmọ́ fi àwọn àlàáda tá à ń ṣe nígbà tí àti Islam àfilẹ̀ lọ àwa àwa ń ṣe islam half à ń ṣe bọ̀rìṣà half à ń ṣe àṣà tọ́lọ́wọ̀n fẹ́ àlàádà tó sẹ́yà ẹ̀ rí gbogbo àwọn àlàádà àtàwọn àṣà tí ò dáa ọlọ́wọ́n bá aláàlẹ́ wa jìnnà sí táàbà jẹ́ muslim ẹ̀já jẹ́ muslim ọlọ́wọ́n fẹ́ half ọlọ́wọ́n fẹ́ dájú ọlọ́wọ́n ní yáyọ lẹ́dí náà àmọ̀nù ẹ̀yẹ́ olùgbàgbọ́ òdodo ó dúkúlù fi sílìmì káfà ọlọ́wọ́n ní islam pátápátá tọwọ́ tẹ̀sẹ̀ ẹ má ṣe ìdajì islam wàlá tamutunna illa wa antum muslimun ọlọ́run ti sọ yẹn síwájú ọlọ́run ni wàlá tattabi'u khutuwati shaytan ọlọ́run bá ní ẹ má tẹ̀lé àwọn ìlànà shaytan tó là kalẹ̀ ẹ wọnú ìsìlámù pátápátá ẹ̀dá tó wà lọ́wọ́ yín lẹ̀ àṣàtì ọ̀dà ẹ̀fí lẹ̀ sọlọ́run ló ní ọ̀dà àdébì ló ní ọ̀dà kọ̀dá náà ni innahu lakum aduwwun ẹ̀yìn fíhìn mahalaka wa mafsada aburú kan bẹ́ẹ̀nbẹ́ fún wa àdáwò kan bẹ́ẹ̀nbẹ́ fún wa ẹkún bẹ́ẹ̀nbẹ́ fún wa ìbànújẹ́ bẹ́ẹ̀nbẹ́ fún wa àtẹ̀bọ̀tàbù bẹ́ẹ̀nbẹ́ fún wa iná ọlọ́run bẹ́ẹ̀nbẹ́ fún ọjọ́ ìkẹyàmà lọ́lọ́run fi ní ẹ pàṣà yìí tì eléyìí ni kẹ́ ẹ máa ṣe kí ni eléyìí kẹ́ ẹ máa ṣe àlàáda tó kìsìmá èyí tá à ní sanra wa tá à sì ní parọ́ tá à sì ní sọ́n tí ò rí bẹ́ẹ̀ òun náà ni ká lè mọ̀ pé àṣà ní gbogbo òlu ayé àtàwọn lárúbáwá o àtàwọn dúdú o àtàwọn òyìnbó o àṣà méjì ní máa ń bẹ nínú ìlú alhassana àṣà tó dáa nítorí ọ̀dà ni pé ọba ọ̀rọ̀ ọlọ́run mu ó sì bá ọ̀rọ̀ ànábì mu ẹlẹ́ẹ̀kejì ó náà àlàáda tó sẹ́yìn à àṣà tí ọ̀dà àṣà tí ọ̀dà ekele tí ọ̀dà nítorí ọ̀dà ni pé ó takò alukur'ani ó sì takò àdìsí ànábì wa muhammad bẹ́ẹ̀ bá ti wá jẹ́ muslim kí lè yàn máa tẹ̀lé ọlọ́run sọ ànábì sọ ọlọ́run ní yáyọ lẹ́sìn náà àmọ̀nù olùgbàgbọ́ òdodo tẹ́ ti gbàgbọ́ tẹ́ ti kúrò nínú ẹ̀sìn míì tẹ́ ti di muslim àti ọlọ́ha wà àti rọ́ṣùlà ẹ máa tẹ̀lé Allah Quran ẹ sì máa tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam tàbájọ́ olùgbàgbọ́ òdodo àwọn àwọn òpétọ̀ àṣàlábáyé àwọn bàbá wa ni a máa ń ṣe kàtó dáyé àwa náà bá wọn lérí yóò wà ní yastik tá a máa fi wọn àṣàyídá ẹja ṣe ẹja wọnú koran sọlọ́run ni a máa ṣe a máa wá bá a lọ àṣà ilé yìí ọ̀dà kí ló dé tí ọ̀dà so lè mú púrúfù wá pé ọ̀dà tó lẹ́nu wá ní kíní kan ọ̀dà yóò fún alẹ́rìí o yóò fún wa ní àdẹ́lìl yóò fún alẹ́rìí ipe etí mo fi ní ọ̀dà ni pé ọlọ́run sọ báyìí ipe kò dáa ànábì sọ báyìí ó ní kò dáa tàbádé muslim àṣà tí ọ̀dà yẹn wà fílẹ̀ lillahi wà rọ̀súlìhì nítorí ọlọ́run àti nítorí pa ànábì ní káṣí kínní káfi sílẹ̀ ọlọ́run sọ àyà kan táàfin mọ̀ pé àwọn àṣà dáadáa ó wà ọlọ́run ọba ní ó ti la àfọwà ọlọ́run ọba ní ìrìn ànábì máa ṣàmójúkò fáwọn èèyàn wà mọ́rí bẹ̀lẹ̀ ọ̀rẹ́f wà á pàṣẹ wípé ọ̀rọ̀f àlọ́ ọ̀rọ̀f àṣà ni wọ́n pè bẹ́ẹ̀ àwọn àṣà tí wọ́n bá lọ tọ́ da ká máa bá lọ wà àròdẹ anílì jẹ́ àhìnìyìn wọ́n wá kúrò lọ́dọ̀ àwọn aláìmọ̀kan àwọn alásàkásà àwọn alásà tí ó da àrírí àrèjáìlì àrèjáìlì ya àrèlè àdàtì sẹ́yìn a àyìmọ̀kan ní máa mú yàn sàṣà burúkú àṣà burúkú gan àyìmọ̀kan lọ́lọ́ ń pè é àwọn tí wọ́n bá ń sàṣà tí ó da aláìmọ̀kan ni wọ́n ìbá gba dẹ́kítọ́rẹ́tì ìbá ní masters ìbá jẹ́ mẹ́dí dọ́kítọ̀ ìbá jẹ́ ẹnjìníà ìbá jẹ́ bísínẹ́sìmán ìbáàjẹ́ àfáà ìbáàjẹ́ bàbá olówó ìbáàjẹ́ obìnrin ìbáàjẹ́ ọkùnrin tó o ti ìfóòfù nínú àwọn àṣà burúkú you are ignorant ọlọ́run ọba fi ọ̀hún ní aláìmọ̀kan ìdójọ́ wà nínú àwọn aláìmọ̀kan ni pé ọ̀gbọ́n tọ́lọ́run ọba sọ ọ̀gbọ́n tá ànábì sọ ọwọ́ kù nínú ìmọ̀ ọlọ́run ọbọ̀ sínú ìmọ̀ ṣèitọ́ọ̀nù wọ̀lá àdẹ́tò sẹ́yà ẹ wá rí àwọn àṣà tí ọ̀dà yìí òun náà ni ọ̀fẹ́ pàtàkì jùlọ nínú ìjókòó wa yìí nítorí pé gbogbo àṣà tó dáa tá à ń ṣe àwa náà mọ̀ kó dáa àwọn àṣà tá à ń ṣe tí ò dáa ọ̀pọ̀lọpọ̀ wa àmọ̀ kó dáa àmọ̀ bó ṣe tóbi tó àwọn àmì àmọ̀ pé ò àmọ̀ pé ò dáa àká àmọ̀ pé ò o àwọn àká àmọ̀ pé ò ṣe pé ò làwọn bàbá fi pè jókòó yìí pé àníká wa ṣàlàyé àṣàwò ní máa mú yàn wọná àṣàwò ní mú yàn wà lí Jánnà torí bá a ṣe wà yìí jàmá kò sí oore kan tó ga jù nínú oore téèyàn máa ń tọrọ ńlé ayé tó di pé ìwọ ọlọ́wọ́n bá o mọ́ṣá ìfúnmi lá lí Jánnà sórí gbogbo àsìkò tó ládùn àmàǹgbà ọwọ́ amáka wà á Màdínà ní àbí òjò rọ̀ àbọ̀ wà ní eh, lóru tí wọ́n ní kọ́ máa tọrọ àdúrà pàdùn àmàǹgbà sórí gbogbo ń tọ́ tọrọ ńlé ayé rẹ̀ eh, mọ́fà lí Jánnà ṣe nọ́mbà o alijanna ni o fi ṣe nọ́mbà wa o ife Ọlọ́run ọba mọsa simi lọba alijanna lẹ́yìn náà ọsẹ wa tọrọ ẹ̀mí gígùn ọtọrọ àlàáfíà ọsẹ wa tọrọ ọma bàbá fẹ́ ṣe mistake torí pé <laughs> bàbá ti kò lè ayé kò sí nǹkan kan tẹ́nì kọ̀ọ̀kan wa tó kù tá a máa retí bá lọ́dọ̀ Ọlọ́run tàyọ̀ kọ́ lóun fi wá sínú alijanna kó dẹ̀ fi àwọn ọmọ náà sínú iná rẹ̀ kọ́ lọ́mọ sí wa lọ́mọ náà o ọlá agbára Ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdáadà tó sẹ́yà wọ́n lè yí tá à ní tara wa òun náà ni pé àṣà burúkú àṣà tí ọ̀dà ó lé ó lé ó lé lára wa láti fi lẹ̀ ẹlòmíì ibi tí ó gbádùn àṣà dé wọ́n bá ka àyà fún tí wọ́n kà díìsì fún a ní ọlọ́wọ́n ọba aláàtí sọ tiẹ̀ ànábì náà ti ṣe kí ni ànábì náà ti sọ tiẹ̀ báwa ṣe máa ń ṣe nílẹ̀ tiwa nìyẹn gbogbo tí wọ́n wá sẹ́ni kọ̀ọ̀kan wa tá a fi takò tọ́lọ́ǹtà nábì ọlọ́mọdé ọ̀ṣẹlẹ̀ sí wa sẹ́rí ìmánì tí aláníyẹn àlè ní ìmánì ó dìgbà tá a bá da àṣà burúkú lẹ̀ àṣà tí ò da ó dìgbà tá a bá da lẹ̀ anabini láyò mẹ́nu àdínkù anabini ẹnì kọ̀ọ̀kan yín ẹ̀ lè ti gbàgbọ́ ẹ̀ lè ti dolùgbàgbọ́ òdodo hàtà kúnà àhábà ilé yìí mi wọ́lẹ̀ bìhì títí tẹ́ fi nífẹ̀ẹ́ mi ju àwọn ọmọ tẹ́ lọ. wọ̀wọ́ alidihi ẹ̀ lè ti dolùgbàgbọ́ òdodo títí tẹ́ fi nífẹ̀ẹ́ mi ju àwọn bàbá yín lọ àwọn bàbá tó yín ẹ̀lẹ́tẹ̀ ìdólùwà gbódodo onígbà tẹ bá nífẹ̀ẹ́ mi jà ń bá bá yín lọ àwọn bàbá yín tó gbé àgbékalẹ̀ àwọn àtàsílẹ̀ anábìnrin <laughs> ẹ̀lẹ́tì gbàgbọ́ wọn náà sọ àjùmáyìn anábìnrin ẹ̀lẹ́tì gbàgbọ́ onígbà tẹ bá nífẹ̀ẹ́ mi tẹ nífẹ̀ẹ́ súnmọ́ mi ju gbogbo àwọn èèyàn tó wà láyé lọ tọ́lẹ́gbẹ́tẹ́ mi bá ti sọ̀rọ̀ ẹ̀yìn mi lẹ́tòsí táwọn bàbá kan bá ti sọ̀rọ̀ ẹ̀yìn nítòsẹ́yìn wọn nígbà tó ti takun tèmi ànábì fẹ́ ànábì nígbà náà lẹ́tọ́ di olùgbàgbọ́ òdodo ọlọ́mọṣà fàwọn náà sínú wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa lónìí a ní bùkátà sí kálọ̀lẹ́ gbàgbọ́ yé ẹ̀sìn wa àdáàtú nínú àwọn tí àwọn àlùfáà wa tí wọ́n ń sàlàyé fún wa wọ́n ní ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ó dí wáyé pé ó ní báwọn yẹn ṣe ń ṣe Mákà tẹ́lẹ̀ ó lé àwọn àkàtà nábì bá ní Mákà ó ní bí wọ́n ṣe ń ṣẹ̀sìn ó ní bí wọ́n ṣe ó ní àwọn àgbàgbọ́ tí wọ́n ní lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn làwọn ìṣe àti gbogbo àwọn ayẹyẹ àti bí wọ́n ṣe ń sìnkú bí wọ́n ṣe ń ṣèyàwó bí wọ́n ṣe ń rówó bí wọ́n ṣe ń tajà bí wọ́n ṣe ń rajà gbogbo ẹ̀ ló wà ní maka ọlọ́wọ́ sọ fún anábì pé afa hukumalija iliyati yabugun sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá ní ìrìn anábì sọ fún wọn yìí pé ṣé àṣà aláìmọ̀kan àṣàyìmọ̀kan yẹn yẹ̀bùgún yẹtùlùbùn òun ni wọ́n máa ṣe ni wọ́n máa ṣe wa man ahsanu minallahi hukman li qaumin yuqinun ọlọ́wọ́n bá ní kò sí àṣà tó dáa tó dáa tó àṣà tó wọn Ọlọ́run gbé kalẹ̀ o fáwọn èèyàn tí wọ́n bá ní àmàdájú nípa Ọlọ́run Ọlọ́run sọ̀rọ̀ ọ̀wá sọ pé àṣà náà sọ báyìí ọ̀ mọ̀ pé al-Islam òfin Ọlọ́run lérí ilẹ̀ àṣà Ọlọ́run شريعة ربانية الإسلام شريعة إلهية سمائية ọlọ́run ọba ló sọ kalẹ̀ látòkè sámà ọba tó dá wa tó sì máa ń torí bẹ́ẹ̀ fún wa. wọ̀dà àdàtú ọkọ̀ ọmọ pé àṣà fíkìlẹ̀tù ìnsàníyà àwọn ọmọ èèyàn ni wọ́n rò ó pẹ̀lú ìmísí èṣù. èyí ni àwọn àṣà tí ọ̀dà àwọn àṣà tí ọ̀dà ta lọ́dà kalẹ̀ jẹ̀mọ́ àwọn ọmọ èèyàn pẹ̀lú ìtọ́nisọ́nà èṣù tẹ̀bá lọ́sà kan tí ọ̀dà ẹ̀ lè fáwọn èèyàn kan náà gbé kalẹ̀ ta ló fi mà wọ́n pé ká máa ṣe irú ẹ̀ ìbílísù ni nínú ìbílísù àtọ́lọ́ ta ló dúra wọn lọ ta ló dá ìbílísù jàmá àṣà tá à ń ṣe kan ta ló dá ilé ayé tá a ti báṣà yẹn ta ló dá àwọn bàbá tó báṣà yẹn kalẹ̀ ta ló dá wọn nígbà wọn ò sí láyé mọ́ ọ̀dọ̀ ta náà padà sí ọ̀dọ̀ lọ tọ́ba bọ́bọ́lọ́ ṣe tó ó kéré àṣà ọ̀ wá gbé títóbi fọlọ́wọn ọba lérí àṣà àmẹ́ni tó lọ́mọdé tóbi ọlọ́run yóò máa sọ fún yín pé àfà gbogbo kéwútà kékalẹ̀ yẹn báwo ṣe ṣe làwọn ṣe kí ni làwọn ṣe yìí o kọ́lọ́ mọ́sá sọ níbẹ̀ ọlọ́run bá wa. ó ní wàyẹ̀dà kí n láwọn mọ́tàbà o ọlọ́run bá ní tí wọ́n bá sọ fún wọn yìí pé ìtàbàun máa ń zàlàlọ́ ẹ tẹ̀lé ntọ́lọ́ sọ̀kalẹ̀ látòkè sámà ẹ tẹ̀lé Islam ẹ tẹ̀lé òfin ọlọ́run kọ́lù ọlọ́run bá láwọn kèfèrí ó sọ pé balùwẹ̀ tẹ́bi ọ̀hún máa àlìfẹ́yìn náà àlẹ́yìn àbá àná wọ́n ní irọ́ o irọ́ o àwọn tẹ̀lé ń táwọn bàbá wa fi sílẹ̀ tá a bá lọ́wọ́ wọn. àwọn làwọn káàná àbá ọ̀hún ọlọ́run bá ní àwọn bàbá yín làyà kìlú náà ṣẹ́yìn ẹ̀ máa gbé wọn nílà àgá ètò mi ọlọ́run ẹ mọ̀ pé wọn sí làákà yìí tí wọ́n ń ṣe yẹn wọn ò rójinlẹ̀ wàlá àyà àtẹ̀dùn wọn ò sì mànà ọ̀dọ̀ mi ni ìmọ̀náwà tèmi ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé tàwọn bàbá yín àṣàtọ́ làwọn bá lè fà sí ìsásàtọ́ dáa ni àṣàtọ́ dáa kọ́ àṣàtí ọ̀dà torí àṣàtọ́ dáa àti tí wọ́n sọ̀kalẹ̀ àti sánmà wọn ò ní takora wọn. ṣe rí àṣàtí ọ̀dà ètí òjò ọ̀dà ni pé ọ̀tako ń tọ́ sọ̀kalẹ̀ láti sánmà ọlọ́run bá ní tí wọ́n bá wá sọ fún wọn yí pé tẹ̀lé ń tọ́lọ́ sọ̀kalẹ̀ àti sánmà wọ́n mọ̀ wá ní ìtàwọn bàbá àtàwọn ètí wọ́n fi sílẹ̀ làwọn mọ̀ sí kí ni làwọn máa tẹ̀lé àwọn àwo ni wọ́n ń sọ̀rọ̀ yìí jàmá àdé muslims ṣé mùsùlùmí ni wá àwọn kèfèrí àwọn ni wọ́n sọ sáwọn mùsùlùmí ni wọ́n sọ jàmá àwọn kèfèrí wọ́n sọ lọ́rọ̀ yìí bóòlù mi àti ẹ náà láàfin wá ní máa sọrú ẹ̀ nídòkó yìí nígbà mo bá káyà fún yín tí mo ṣàlàyé àwọn àṣà tí ò dáa tí mo sì mú àyà wa nu kọ́láàmì tí ò fi dáa tí mo bá di ìsìn wa tí òjò dáa ìjẹ́ nìkọ̀ọ̀kan wa fáwa náà ṣé a sọ pé ìta balẹ̀dọ̀ àwọn bàbá wa láwọn abá lọ ni àbá ìyípadà pé a ńgbà tọ́lọ́hún ti ní ọ̀dà yẹn àti tẹ̀lé tọ́lọ́hún èwo láṣẹ mẹ́ a tẹ̀lé tọ́lọ́hún wàláhì ó lé o àṣà lé o àṣà nira o àṣà tóbi lẹ́mìí àwọn èèyàn o torí pé àti àti àti àti àti bá a sábà àti bá a sábà ẹ jẹ́ káyà yẹn fún ilẹ̀ kan. wọ́n yìí kí n lálẹ́ àwọn ọmọ o ọlọ́run bá ní tí wọ́n bá ń sọ fún wọn táwọn òjíṣẹ́ wọn bá ń sọ fún wọn yìí pé ìtàbà òun máa ń sàlàlà ẹ tẹ̀lé ntọ́lọ́n sọ̀kalẹ̀ ẹ tẹ̀lé Qur'an súnà náà kọ́ta lọ́sọ̀ kalẹ̀ jama ọlọ́run lọ́sọ̀ súnà kalẹ̀ àbọ̀lọ́run kọ́sọ̀ súnà kalẹ̀ ọlọ́run lọ́sọ̀ súnà kalẹ̀ ànábì kì í sọ súnà fúnra o ọlọ́run ní ọmọ sọ o ló fi sọ fún wa pé rákà méjì làṣùbà àbí wòlé rákà méjì nínú Qur'an wòlé <laughs> rákà mẹ́rin fún zóòrì nínú Qur'an tàbí olùkọ́ sọ fún agbọ́dọ̀ kà méjìlá kí n jí mà ọlọ́run ní sọ súnà kalẹ̀ bọ́kọ́ bá kùránì bọ́tọ̀ ọ̀gbà súnà bọ́ yẹsẹ̀ muslim ìgbà ìgbà tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbàgbọ́ tá a ń kírun tá a bá sọ lórí irun kí ló dé a máa fi irun lẹ̀ tá a dá ọ̀run pé àlùwàlá mi ti já kí ló jálù àlá yìí só nínú sóra wo ni só wà pé máa ń jálù àlá nínú àyàwó níbo la ti rí jama níbo àwọn àwọn àlè òṣèṣúná ó oh, ṣe islam lọ́sọ yẹn ọlọ́dẹ àti ọ̀la ọdẹ ẹ̀tẹ̀lé koran wà àti rasul ọwọ́ lè ṣe súnà ọwọ́ lè wọ́n fẹ́ ṣe súnà láì ṣe islam ọwọ́ gba koran nìkan gbọ́ ọwọ́ wọlé pẹ̀lú koran nìkan gbọ́ gbàgbọ́ ni torí òní mẹ́sìn délé ọlọ́dẹ àtàwáfù kọ̀ṣọ́ iye tá a ṣe súnà lóní méjì láṣẹ kí ni ìláṣẹ ẹ̀yọ́ màá yá ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wọn wá ní tá a bá sọ fún wọn yín pé kànábì ọ̀ sọ fún wọn wọn wà ní bali nàtẹ́bù má àlẹ́fẹ́yìn náà àlẹ́ yà bá àná ní táwọn bàbá wa gbé kalẹ̀ làwọn máa ṣe kíni làwọn máa ṣe ó ti pẹ́ lára wa àlẹ́fẹ́yìn náà àlẹ́ yà bá àná wàlẹ́ òkà náà bá ohun ọlọ́mọ ní àwọn bàbá wọn yìí láyà àkìlú náà ṣe hàn wàlẹ́ àyà àtàdù ọ̀rọ̀ yé wa àwọn bàbá wọn ò sí lójú ọ̀nà bóyá láti wá àmàṣà sí ọ̀dà ìṣèjà àmàṣà sí àbí ká mú àdíìsì wá tọ́ta kó àṣà kò sọ̀rọ̀ mọ́lẹ́yìn rẹ̀ tó bá fẹ́ wọ náà lọ kódà kò ṣe láàárọ̀ yìí kó tó débí bó bá ti kó ń bí ó lè filẹ̀ torí wájú àlèkè àmọ́ ọ gbọ́ òṣìmá ó ti gbọ́ ó ti gbọ́ àlèwò làmáwó wọ̀dà sátúlà ń bíyà àwọn anábì ọlọ́run àwọn anábì ọlọ́run ti lọ àwọn àfáà ni wọ́n rọ́pò wọn ni wọ́n máa ṣàlàyé táwọn anábì ọlọ́run fi lẹ̀ wọ́n mílẹ̀ àdá ti sẹ́yìn a ẹ̀kọ́ tẹ̀lé mà nínú àwọn àṣà tí ọ̀dà tá a lọ lè fi lẹ̀ fẹ̀lẹ̀ àkídà tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ tó ní í ṣe pẹ̀lú kíni ìjàmbá tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ ìbádàtu gairillah òun náà ni ká ní nǹkan kan tá à ń bọ ká ní nǹkan kan tá à ń sìn tá à ń bọ nínú àṣà wa sẹ́mi pé mùsùlùmí náà là ń pera wa àwọn kan wọ́n sì ní tí wọ́n ń bọ wọ́n sì ń wá mọ́ṣáláṣí tọ́ba di àsìkò tí wọ́n fẹ́ ṣe ọdún yóò ṣe kí ni yóò wá bá wọn ṣe a ní ìsìláàmù ní ká má ṣe orò ìdílé èmi ọ̀wá máyà wá sìn àyà tó ní kọ́ mọ́sòrò mọ́sùlám ọ padà kú kò sì ní pẹ́ mọ́ wàláyé kò ní pẹ́ mọ́ bọ́bá lọ́gọ́rùn ọdún wàláyé ó kéré wájú ọlọ kó lọ́gọ́rùn ọdún sí èyí tó kù tó tún lò yìí ká fún ọdún sí ọkọ̀ làwọn wájú ọlọ ni ọlọ́run ò gbọ́dọ̀ kú àkókò kú sínú islam gbogbo àṣà tí wọ́n bá ń ṣe tọ́jú àṣà ìbọ̀rìṣà òun lọ gàdù nínú àṣà tó bí ọlọ́run bá nù pípé wà ní ibùdó ni ọlọ́run lè mẹ́lẹ́kẹ́ sí náà ada siratu mustaqim ojú ọ̀nà tọ́tọ́ nìyẹn ẹ má ṣe ṣètọ́n àwọn máa ń sin igi nílẹ̀ yorùbá àṣà ni àìlèmí ògbérin yóò máa sin àwọn mí ògbé omi síwájú wọn ò béèrè pé ta ní kómi ọmọ sàn o jòkó tó kuta kò béèrè kò béèrè pé ta kuta ta lọdọ àwọn gangan tó kuta lọdọ àwọn tó ti ṣe pé téèyàn bá ya kẹfẹ́ rí ọkọ̀ kọ́ irin tó wá gbé síwájú tó ń bọ̀ yẹn sí ìrìn yẹn lọ́dọ̀ ọ ṣé náà ara tó bá ti pé ansa ni pé kan bẹ tó dá àwọn tó sì dá ń wá yí ọba nìkan kíni anabi Ibrahim ọba àṣà ọba nínú ìṣẹ̀ṣe wọn nínú àwọn àṣà wọn anabi ibrahim ọlọ́run wa rán wa létí nígbà tí ń bá wọn sọ̀rọ̀ kọ̀ dákẹ́ àwọn àfáà náà ní dákẹ́ nǹkan kan ò ṣe ọ́ o kò sí ní ṣe ọ́ níjọ́ kò ní lé ní ṣe kí kò sí ní bàbá ò lè yí padà ọlọ́run wọ́n ti lò ọlọ́run wọ́n ti lò nàbà ibrahim fún wa. ìdíkọ́ọ̀lù lè àdíhì nígbà tí anabi ibrahim sọ fún bàbá rẹ̀ wa qawmihi ó tún pè àwọn àjọ rẹ̀ náà àwọn aráàlú ẹ̀yà aráàlú ò ó pè àwọn náà ó ní máta àbùdùn wá ń sìn yìí náà lẹ́gbẹ́gi náà lọ́wọ́ ọba yín wálé ẹ̀yin lẹ́yọjú lẹ́yọmú lẹ́yẹtí lẹ́yẹsẹ̀ ẹ̀ wá kúnlẹ̀ fún ẹ̀ ń owó gbogbo oníṣẹ̀ṣe ti ń bẹ́ẹ̀ mí sìn ọ̀yẹ́ kiri ọmọ pé mi ti sọ̀rọ̀ yìí. ọlọ́wọ́ bá aláàní ọwọ́ sọ fún wa pé mọ́tà àbùdùn kílẹ̀ wà ń sìn kọ́ọ̀lù nà àbùdùn àsùnàmà wọ́n sì panu pọ̀ wọ́n ní èrè làwọn ń bọ̀ òun là ń sìn fana bọ́ọ̀lù là á àfìfìnà ọ̀dọ́ rẹ̀ là máa ń pé sí tàbá ní bùkátà kan ọ̀dọ́ rẹ̀ là kó wa kọ́ọ̀là kọ́ọ̀là aliyasma'unakum alẹ́ ibrahim ni aliyasma'unakum ṣé gbogbo ohun tí ẹ̀ ń kó bùkátà lọ́dọ̀ rẹ̀ yìí ṣé wọ́n ń gbọ́ ìṣèjọ ọ̀húnà ìgbà tẹ́ ń pè wọ́n fún bùkátà yín àwọn yàn fà ọ̀húnà kù ṣé wọ́n ti lóore kátà ti ṣe yín lọ́dún ni wọ́n ti wá gbóúnjẹ fún yín àbí wọ́n ti wá bùn yín lówó nulẹ̀ àwọn yàn dùn rúùn àbí wọ́n ti wá nà yín lẹ́gba àbí wọ́n ti wá fọ yín lérí àbí wọ́n ti wá áàmù yín wọ́n ti wá bá yín ojú kan náà wọ́n dúró sí i kọ́ọ̀lù balùwà jáde na àbá àlà kàzálì kàyàfà gbogbo ọ̀rọ̀ tá nàbí Ibrahim sọ yẹn ọgbọ́pọlọ wọn sọ̀rọ̀ àmọ́ ọpọlọ wọn ọkọ̀ gbà ọ̀rọ̀ sẹ́mukẹ́ tó wà nílẹ̀ akẹ́ yìí ẹni wọn bá dá nàbí Ibrahim sọ ó ti ṣe kí ni ó ti tó ẹgbọ́n tó wọn panu pọ̀ tí wọ́n wí balùwà náà bá náà Ibrahim nítorí wọn sọ yẹn nítorí wọn sọ kọ̀wọ̀ wá létí báwa ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe nìyẹn ìṣẹ̀ṣe tiwa nìyẹn kàtàlíkà yẹ fàálùn bí wọ́n ṣe ń ṣe ńlẹ̀ yìí nìyẹn ẹni bá ń bọ̀ ọ̀rẹ́sà wọlé jọlọgbọ́n ẹni bá ń sin bọ̀ ọ̀rẹ́sà wọlé nílẹ̀ àkàyè bọ́lá wọn bá fẹ́ taríyàn sí bí òòsà yọkọ̀ gba làákàyè lọ́wọ́ yẹn yọ gba ìrònú téèyàn fẹ́ ronú tọ́lá bá ti wá gbà ìbáàjẹ́ mẹ́rin dókítọ̀ yọ wọn fẹ́ẹ́ balẹ̀ fún gi ìbáàjẹ́ àfáà tó gbogbo kí wáyé tá yọ wọn bá wọn ṣe ọdún òòsà nígbà ọlọ́run ti gba làákàyè lọ́wọ́ ẹ̀ wọ́n jọ máa bọ òrìṣà ni yóò ní tí wọ́n ń bọ lábúlé wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo òrìṣà tí kálukú bá ń bọ àpàdé ọlọ́run o ọlọ́run ò ní gbà ọlọ́run ò ní gbọ́ ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run bá ní gbogbo ẹ̀ṣẹ̀ lẹ́hún lè fẹ́rí jìyàn bíi tẹ́ bọ́ kọ́ o ọlọ́run lọ́hùn ò ní fẹ́rí jìyàn ní ọba kú lérí ẹ bọ́ wọ̀yá gbèrò má dúnà dáálì kalimá yasa ẹsẹ̀ míì tọ́ba kù lẹ́yìn ẹ̀bọ bó ṣe kó tóbi tó tọ́ba wò wọ́n ọlọ́run òun lè fèrè diẹ̀ dá níjọ́ kìyàmà. ìnáwó má yù ṣírkì bí là ọlọ́run ẹni tọ́ba ní kankan ti ń bọ fọ́kàdà rọ́mọ̀ lọ́wọ́ alẹ́ ìlìjánà àlìjánà mi dè wọ fún o wà má wà wù ọlọ́run inú náà ni wọ́n bọ̀ wà má lè zọ́ọ̀lì nàmi àṣọr ọlọ́run kò gbogbo àwọn tá a bá ń bá wọn ṣe tá à pè lásà tá à pè òòṣà lásà ìbọ̀rìṣà lásà ká lè yọ ọkọ̀ nínú àṣà wa ẹlẹ́ẹ̀kejì àyàdò ṣèríkìyà ká wá ní àwọn ọjọ́ tá a yà sọ́tọ̀ tá a máa fi gbé ògo fáwọn òòṣà yẹn ni wọ́n ń pè ní ọdún òòṣà wọ́n ṣe lásìkò ànábì Ibrahim náà wọ́n ń lọ sí ọdún òòṣà wọ́n ń lọ bàbá rẹ̀ ní Ibrahim wọ́n gbọ́dọ̀ mọ́tẹ́lẹ́ wa o nígbà wọn ṣe dojú ọ̀nà ó ní inni sakim ànábì Ibrahim ní ara mi ọ̀dá ara mi ọ̀dá tí ń wí ni pé ara mi ọ̀yá sí ibi tẹ́ ń ṣe kínni ibi tẹ́ ń lọ àwọn wá gbọ́ yé sí pé ọlámùdí olóhùn ọ̀gbádùn ọgbọ́n tí wọ́n náà máa dánù tó bá ti fẹ́ di pé ọ̀fẹ́ ha ó ní tẹ̀lé wọn lọ ó ní ní sakim fàdákàlà náà sàkà fi nùjúm ọwọ́ wò kì báyìí pé ah ah kí ni ìbá ṣe o ọ̀dà mo fẹ́ kó àwọn báyìí lọ́gbọ́n ọwọ́ padà sílé ọwọ́ lọ họ́ọ̀lù tí wọ́n máa ń kó òòsà sí ọwọ́ lọ lè bẹ́ gbogbo òòsà yẹn lérí ọbẹ̀ wọn létí ọwọ́ fi àáké ńlá ó fi kọ́ ńlá ńlá lọ́rùn nígbà wọ́n darí ilé ọdún sàtí wọ́n dé wọ́n jó lọ́jọ́ lọ́jọ́ bọ̀ wọ́n wọ bẹ̀ wọ́n rí ta ló ṣe léyìí ah wọ́n ní Ibrahim ni ó ṣe o nígbà wọ́n pé Ibrahim dé ó ní ẹ̀sìn bí wọ́n àwọn ọlọ́run ọba yín ó yẹ kí wọ́n lè sọ ẹni tí ọwọ́ àwọn lè mà táwọn ọlọ́run ọba yín fi wá jòkólẹ̀ sí ẹnìkan sí wá wọlé ah, ọlọ́run adúpẹ́ Islam ọlọ́run adúpẹ́ Islam ọlọ́run adúpẹ́ islam ọlọ́run adúpẹ́ islam ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run níjà sẹ̀sìn mi lẹ́yìn islam ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa wọn wá dáná fún wọn dáná fún anabi ibrahim tó jóná jama wàláyé kò jóná ọkùnrin náà yá ana rúkú ní bàdìjà wọn sàlámà alá ibrahim ọlọ́run bá ní iná máa jò máa jò àmọ́ ọ̀gbọ́dọ̀ jó máa jò àmọ́ ọ̀gbọ́dọ̀ sí kíni ọ̀gbọ́dọ̀ jó lé ní ọkàn máa jò ní ọ̀gbọ́dọ̀ jó anabi ibrahim sì dìde ńbẹ ó sì dìde ńgbà nájó tán iná tí wọ́n dájọ́ fóṣù kan ó lè dákẹ́ o wọ́n náà máa sọ nínú abúlé yín o wípé ọdún tá a fẹ́ ṣe yìí àwọn ò ṣe ọdún ẹ̀yọ̀ ni òní bá wọn ṣe ọdún ẹ̀lúkú òní bá wọn ṣe ọdún òkè ìbàdàn òní bá wọn ṣe lákòjọ òní bá wọn ṣe ọdún ìgbólo ìgbólo kó òní bá wọn ṣe kí ni òní bá wọn ṣe torí pé ọdún ṣíṣe ọdún òṣà ṣíṣe ó jẹ́ ọ̀kan nínú àwọn àṣà tá a gbé lárugẹ nínú àwùjọ wa ni ó wà nínú àwọn ọdún tá a gbé lárugẹ nínú àwọn àwùjọ wa abẹ́lẹ́ ọ̀ nínú àna rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ musa ìsànù wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọdún kírísímàsì ńkọ́ òní bá wọn ṣe yẹn náà òní bá wọn ṣe kíni òní bá wọn ṣe é lámúyẹ̀ lídìí wà lámúyẹ̀ lídìí làwọn gbàgbọ́ ọlọ́run òbí máa ẹnìkan ò ṣe kíni ẹnìkan òbí àwọn kan wá lọ́lọ́run lọ́mọ wọn láwọn ń sẹlẹbírẹ́tì ìkómọ ọmọ ọlọ́run ìwọ náà wọn bá wọn jáde ẹ ẹ wá ní bọ́lọ̀ ní ajẹun alùkìtàbí ọlọ́run ní ajẹun alùkìtàbí lóòótọ́ síjẹ kújẹ lọ́wọ́ ní ajẹ ṣe alùkìtàbí wá gbé ẹlẹ́dẹ̀ lọ́wọ́ sọ ọgbà lọ́wọ́ ẹ̀ ṣe alùkìtàbí wá gbé oúnjẹ òkú lọ́wọ́ sọ́ba jẹ alùkìtàbí wá gbé oúnjẹ tẹ́tẹ́ sọ́ba jẹ nítorí pé ìdí tẹ́tẹ́ ló ti ṣe kí ni ló ti rí àmọ́ tó bá gbó oúnjẹ ní ìdè tẹ́lẹ̀ pé nínú iṣẹ́ rẹ̀ tí ó jẹ́ àláàlì ni ọjà bó ni jẹ ọjà tí ó ti tẹ́tẹ́ ọba ẹ̀sìn ní àbẹ́ṣẹ̀ èyí ni oúnjẹ tó máa ń dá mẹ́ oúnjẹ kí ni wọ́n ń pè é oúnjẹ ẹ̀ṣẹ̀ kí wọ́n dàrú ó ní jẹ torí pé ní tó gbé dání ọ̀dà ẹ̀yìn tí wọ́n ń ṣe tí wọ́n fi dáná yẹn ò ṣe kí ni kò dùnmọ́ lọ́wọ́ nígbà tó ti dùnmọ́ lọ́wọ́ oúnjẹ jíjẹ bẹ́ẹ̀ náà ó lè dùnmọ́ ọlọ́wọ́ bá wa anábì Madina sallallahu alaihi wasallam wa bá wọn àwọn ará Madina tí wọ́n ti gba Islam ni o wọ́n á bẹ̀rẹ̀ sí wọ́n dọ́nú anábì ni mahazan ni yawman jọ méjì yìí lánàá tèmi mo lè fún gbogbo yín lẹ́yìn wọ́n ní ẹ̀kan lọ́dún la máa ń ṣe àwa máa ń sọdún ìṣẹ̀ṣe wa ọdún ìlú <laughs> nígbà tá a wà nínú jàìlíà tá a sì di mùsùlùmí àwa máa ń bá wọn ṣe anabi ni kọ́dí abdalakum kọ́dí abdalakum Allahu bihima khayran minhuma ẹ má ṣe máa wo ọlọ́run ọba ti fi ọdún méjì ó ti fi rọ́pò ọjọ́ méjì yẹn fún yín yawm al ọdún iléyà wọ̀yọ́ malfẹ́tà àtọ̀dọ̀ àwẹ̀ tí wọ́n bá ní wọ́n fi nǹkan pààrọ̀ nǹkan ìtumọ̀ ẹni pé a ní ṣe èyí tó wà nílẹ̀ mọ́ èyí tí wọ́n fi pààrọ̀ láàmú ṣe kíni láàmú ṣe àdìsí tó ṣe gbogbo ọdún kọ́dún lè wọ̀rẹ́ tí wọ́n bá ṣe nínú àṣà wa tó ti bá wà àwọn ọdún yẹn ẹ rí i pé kò ní so mọ́ àti ọlọ́run bí ọba so mọ́ ọdún ṣà yóò so mọ́ ọdún àwọn kèfèrí nídìí bẹ́ẹ̀ ọdún kama ìfọ́ọ̀fù nínú ọdún bóyá òsà àdábọ ni wàbí òsà àjọbọ mùsùlùmí ní bá ń ṣe àṣà burúkú ni torí tí wọn náà bá ń yọ sọtẹ ẹjọ ń jẹun ohun tí wọn ń ṣe ẹjọ ń ṣe náà ni ẹlòmíì òsì wá ní lórí ọdún àmọ́ yóò fowó ránṣẹ́ ẹni tí ń saburú àti ẹni tí ń sponsor aláburú kí ni yàtọ̀ láàrin àwọn méjèèjì onídáwó onídáwó ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà àrùkọ́ à. wọ̀lìǹbẹ̀tọ̀ wọ̀lìǹhìnà nínú àwọn àṣà tí ọ̀dà òun náà ni níta máa fi ń bọ̀ wọ ọlọ́run sẹ́rí bíi adé yìí á fi ń bọ̀ wọ ọlọ́run àrùkọ́ òṣòjúdú wọ̀lìǹhìnà ká máa fẹ́rí kalẹ̀ àṣà ni litaazim al-aba wal-ummahat was-sada a máa fi ń pa àwọn bàbá àti ìyáálé àtàwọn tó bá jẹ́ àwọn àgbà wa ọlọ́run sọ àyà kan ní koran yín sọ bitọ́ wa sọ́tùlá hajj àyà seventy seven ẹ lọ́ọ́ lè kà nílé ọlọ́run bá ní yá ayọ̀ lẹ́dínà àmànù ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo erika o ẹsẹ̀ fọlọ́n ẹrù kú fọlọ́n wọ́sùjúdù ẹ̀fẹ́rí kanlẹ̀ fọlọ́n wọ́n àbúdó rabbakum ẹ fi sin ọlọ́run ọba yìí ẹ fi sin ẹ̀sìn ni o ẹ̀sìn ni o tí ó lè fẹ́rẹ́ kalẹ̀ fún yà kọ́ sọ pé òun kí o ń tọ̀ gbogbo alápàánù kò pé a rùkú nǹkan tí ó lè rùkú fún yà náà tí ó lè rùkú fún yà ó lè rùkú fún yà torí sùjúdì àti rùkú kí ló lọ́n pè níbi ẹ̀sìn wọ́n fún àlùkò káyìrà iṣẹ́ rẹ̀ ní kẹ́ ẹ máa ṣe ẹ ṣe dáadáa sáwọn àgbàlagbà ẹ ṣe dáadáa sáwọn òbí yín ẹ ṣe dáadáa sáwọn ọ̀gá yín ẹ tọ́jú àwọn òbí yín ẹ tọ́jú àwọn àtọ́dàgbà ẹ bọ̀wọ̀ àwọn àgbàlagbà àmọ́ la'allakum tuflihun ẹ má ròkú ẹ sì má ṣe kíni ẹ sì má fèrè kalẹ̀ suratul hajj ayah seventy seven àfàwọn anas ibn malik oníjọ kan ọlọ́wọ́n àjọkò tí anabi bá a ṣe jòkó lẹ̀ arákùnrin kan wá wọlé oníyàrá rasulullah oníwòjúṣe ọlọ́run ó ní arọ́jùlù mi nà yẹlẹkọ àkà ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń pàdé ara wa a pàdé ọmọ ya wa a sọ̀dí kọ̀wù àbọ̀rẹ̀ wa tímátímá àyẹ́ni hàní làwù àyẹ́ni hàní làwù ṣé kò tẹ̀ fún un bá pàdé ara wa tẹ́ bá pàdé ara ẹni kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ kíra wọn àyẹ́ni hàní làwù ṣé kò tẹ̀ fún ìnìhìnà nínú èdè lárúbáwá ẹlẹ́wọ́ sárárì kéèyàn tẹ̀ ní jẹ́bẹ̀ kọ́ kọ́lá afayil tẹ̀símuhu wẹ̀kọ̀bíluhu ṣáàkì sara wa lẹ́nu anabi nílà ẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ àfàyà àkùtù bìyẹ́ dìhì wẹ̀ sọ̀fì huhu ṣé wàá baka bara wa lọ́wọ́ lérí ìdúró kọ́lá naam anabi ní bẹ́ẹ̀ ni ẹ̀ yín lọ́wọ́ lérí ìdúró naam hadith hasan hasanawu alalibani wàfi sahih sunan tirimizi ó wà nínú sunan tirimizi iná àwọn afa aládìsí àdìsí tó dáa ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa kìtàbù riyadu sọ̀lìyìn òun náà làdísì wa kìtàbù riyadu sọ̀lìyìn ìwé àṣà alárúbáwá ni àbí wẹ́sì ní gbọ́dọ̀dà bóyá ìwé àṣà ni o kọ́tọ̀ ẹ ìwé sìn torí ọ̀rọ̀ ìrún mẹ́mẹ́ ọ̀rọ̀ ájì mẹ́mẹ́ ọ̀rọ̀ àwẹ̀ mẹ́mẹ́ ọ̀rọ̀ kíkí náà ṣe kíni ọwà mẹ́ ìwé sìn níta bá ti bá ń bẹ̀ kí n á pè é jẹba ẹ̀sìn alọ́sàn ẹ̀sìn lápè nínú àwọn tó le e, láwùjọ wa nínú tó le jù láwùjọ wa especially àwọn bàbá wa kọ́lọ́ mọ́sá bá fún ọlẹ́mìí kọ́ bá fún aláti bọ̀tán òun náà ni àṣà kíkí pé bó ló ṣe wá kí mi tọ́ wá kí mi lérí ìdúró eléyìí ọ̀bá ṣàtiwá mu yóò wá ní wọ́n lè làárọ̀ bí àdá tún wọ́n lánàá àdá tún àwọn lárúbáwá ńlá ṣàtiwọ̀n àwa náà ní àṣà titiwa àwa béèrè pé kí ni àṣà àwọn alárúbáwá kí ni àṣà àwọn alárúbáwá àṣà alárúbáwá kan bẹ tó jẹ́ pé kò wọnú ẹ̀sìn kò wọnú kí ni jama kò wọnú ẹ̀sìn nínú àṣà alárúbáwá tí ò wọnú ẹ̀sìn òun náà ní ká dàgbà borí kí ni tí wọ́n ń dàborí ẹ̀ kí ni tí wọ́n ń dàborí ẹ̀ ẹ́ púpọ̀ rẹ̀ ni bàbá wa dé ẹnì kan wọn máa ń dààbò rí báyìí nínú àṣà alárúbáwá ni sọ́wọ́n nù tíra kankan ọwọ́n nù àdínsì kankan bí káwọn dàkan borí bọ́bá wọ́ dààbò rí ọ̀ lẹ́sẹ̀ bọ́ọ̀ bá sì dààbò rí òun sì kíni ọ̀ lẹ́sẹ̀ bọ́ọ̀bá dààbò rí òun ní ládá òun ní ládá àfi ládá òun ní àfi gbogbo ẹ̀sìn tó bá ní ládá ẹ̀rí ọ̀bà wa ní pé ànábì ní tẹ́ bá ṣe nǹkan báyìí ẹ̀ ṣe kíni ẹ̀ gbà ládá báyìí àmọ́ tó bá wà nínú ẹ̀ṣọ́ ìlú kọ̀ọ̀kan tó ní kò tó sí náà tàkùn ní ìdàkúlé mọ́sídìdì tó bá wà nínú ẹ̀ṣọ́ tó wà mú kúnra wọn nínú ẹ̀ṣọ́ yín tó bá fẹ́ lọ lé àná tẹ̀fẹ́ lọ kéṣàn ńlá bẹ́ẹ̀ sí máa ń ṣe nìyẹn ẹ̀yin bá lọ mọ́sálásí náà ṣe kí ni ẹ̀ṣẹ́ àmọ́ kò pámẹ́nẹ́tì pé ní tí o bá lò ó kò sẹ̀sìn níbẹ̀ náà sàlá bá wá tí wọ́n máa fi dà ṣeré báyìí èyí ń bẹ nú ẹ̀sìn wọ́n máa fi dà ṣeré òsínú ìgbà ànábì ni ẹ̀kan lọ́dún kẹ́ máa ń ṣe dàbá yìí ẹ̀yọ́ màyá mi àmọ́ tó wà wà nínú tírà Riyadu Salihin tó wà nínú tírà ẹ̀sìn kí láàpẹ̀ jama ẹ̀sìn láàpẹ̀ ànábì ni omi tu ana sujuda ala sabata azumi ànábì ni wọ́n pa mí láṣẹ kí n máa fẹ́rí kalẹ̀ pẹ̀lú nǹkan tó tóbi lára wa tó méje tọ́lọ́wọ́n bá aláàfẹ́ ká fi fún omi tu mọ́ni lẹ́sẹ̀ àmàrà wò ẹ̀ báyìí ló bá pa mí láṣẹ tọ́lọ́pàá láṣẹ jama aláàlọ́pàá aláṣẹ ipe wọn ni ká máa fi eré wa àti mú kalẹ̀ ká máa fi ọwọ́ méjèèjì kalẹ̀ erékùn wa ká máa fi ṣe kíni ká máa fi kalẹ̀ àti etí ẹsẹ̀ wa gbogbo àwọn nǹkan tí wọ́n ló tóbi yìí ìgbà tá a fi ń kalẹ̀ fọlọ́n kí là ń fi ṣe fọlọ́n àfi ń gbé títóbi fún ọlọ́n nígbà tá a fi ń gbé títóbi fọlọ́n ta ló lè gbà ta ló lè gbà ẹ lè wá fídíò bàbá kàmáàlì lọrin bọ́lá bá kẹ́ wọn rọ̀ yìí mọ̀ lọ́wọ́ rahmata wa sa àbálẹ̀ ni tí ń tẹ̀ fún yàn àtẹni tí wọ́n ń tẹ̀ fún wọ́n padà jọ rojọ́ wájú ọlọ́njọ́ alikiyama wọ́n wá mú àdìsí wa àmọ́ rí wáyà lẹ́ẹ̀kejì làwọn lò omeritu ana asujuda alasabọta àtọ́ erékeréke méje fọmọ ìlú mi máa ń gún bẹ́ẹ̀ ń gún bẹ́ẹ̀ ń sì ń kúnlẹ̀ inú bàbá wọn máa dùn ní ipò yín sàn kúnlẹ̀ ọmọ ìlú mi bá ń ṣe tìláwà lóru tí ń gbà rẹ̀ lọ́sàn-án tó lóun òkúnlẹ̀ inú bàbá òun ṣe máa bàjẹ́ ẹ wà lójú ẹ̀ tí wọ́n pọn pé bàbá sì ò sí ọlọ́mọ yẹn ti gbẹ̀sìn kò sì parọ́ lóòótọ́ wọ́n gbèsè náà ni ó ẹ́ kí lọ́gbà ìjọba ẹ̀sìn lọ́gbà tí wọ́n lẹ́sìn lọ́gbà ẹ̀sìn lọ́láàfíà rí wọ́n ní lárúbáwá ni ó ní ká máa dúró kíra wa wọ́n ní àdẹ́bì lọ́sọ̀ọ́ yìí pé àá máa dúró kíra wa ni nínú wọn inú àṣà nábì àtàṣà bàbá wa èwo lọ́dà jù àṣàdá ni àbí ọ̀dà inú àṣà ànábì àtàṣà àwọn bàbá wa olódàjù kàtiwá pé ó wà nínú ẹ̀sìn ànábì nílà ọmọ àtàkùn rasulu fàkùdù ọmọ àná àkùn àná òfàǹtà o ọlọ́run tàbí bá ti dẹ kú omi kẹ́kú omi èmi mo ní kó bàbá wa sheikh adam abdullahi ala lórí kọlọba gbàgbọ́ wọn rahimahullahu ta'ala rahmatan wasi'a àwọn náà sọ̀rọ̀ lérí ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ní wáyà kàwé mi jahilu ma'na tẹ́lẹ̀ àwọn mọ̀lẹ́kà sí dáwà ń bí lójú ń lówó wọn. wọ́n yà kà omi bàbá dáhùn lọ kọ́ ọ́ lẹ̀ kò lè parẹ́ táyé parẹ́. wọ́n yà kà omi jẹ̀hìlú máa nà lè àyà. bàbá ní ọmọ ṣe fáwọn èèyàn mi lẹ̀ Yorùbá ó ṣe fáwọn ìjọ mi àwọn èèyàn mi lẹ̀ Yorùbá ó ṣàyè màkàn ó ṣàyè màkàn nípa kí là ń pè ní tìjú wàá fi xatimáwó àbìtàdá wọ́n wá wọ́n sì ṣe lọ́wọ́ ọ̀bẹ̀rẹ̀ wọ́n tún sì ṣe lọ́wọ́ parí kí láti ṣe wọn. akadá kọ́ni jáde ló tàwa àzọ̀ ha wọn mọ tí wọ́n ń pè ní àpọ́nlé ipe wọ́n ń pọ̀nyàn lé wọn mọ̀ wọn dá mà. wọ́n bá náà wò fi sujudin wà ní hànà fi sujudin wà ní hànà. anabi ni anabi sọ fún wa àyìn inú àdìsí ta kà ẹ anasi arákùnrin ni àyẹ́ni hànì ìlàwó ṣé ká tẹ̀ fún ànábì ní ẹ má tẹ̀ bàbá ni wọ́n bá ná òun fi sojú dé wà ní hànà ìnìhìnà ìtumọ̀ kan náà méjèèjì wọ́n wá sọ kíkí àtìtẹríba wọ́n sọ ọ́ di ká máa fẹ́ níkàlẹ̀ àbí ká máa tẹ̀ fáwọn àgbàlagbà tọ́ mo ti sọ tànábì mo ti sọ tọlọ́n mo sọ tànábì mo sọ tàwọn bàbá tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá àmọ́ sáwọn ọmọ wọn tẹ̀lé àwọn ọmọ bàbá dábìsí wọn tẹ̀lé àmọ́ àwọn adigun òdodo tó yẹ káwọn ṣe kí ni tó yẹ káwọn sọ òdodo lẹ́lẹ́ wá sọ ń bì àbí lẹ́lẹ́ wá sọ ń bì jọba ọ̀tọ́nù Islam kí wọ́n fẹ́rí kalẹ̀ kọ́ máa dọ̀bálẹ̀ kọ́ máa kọ́ máa tẹ̀ láti fi gbé títúbi fún tọ̀ ẹni tó bá ẹni tó bá rùkú tí ń kẹrù kóńgọ́ ṣé ẹbọ lòun náà ṣe tó náà ṣe ń tí ọ̀dà pòṣíṣàn tó bá rẹ̀ nu tó lè fi roko <laughs> ẹni amásẹ̀ ṣé ẹ bá rẹ̀ roko ẹ̀ ní tẹ̀ ọ̀kan tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ sóò ní tẹ̀ tó bá fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ mo ní sẹ́rí ọ̀tọ̀ ní táàsì ọ̀tọ̀ ní dídé kíni ẹ̀sẹ̀ sọ ọ̀fẹ́ gbé ìyàwó rẹ̀ tóbi ní abọ́fẹ́ gbádùn. <laughs> àmọ́ pé ẹrù pé ẹni tó ọ̀bá tẹ̀ fún tó òsì kúnlẹ̀ fún tó ọ̀dọ̀bálẹ̀ fún yóò máa bínú ìkíni ọmọ sọ fáwọn èèyàn ipò ọmọ yẹn ṣe kíni ọmọ yẹn gbẹ́mi tóbi níta àwọn afi ń gbọ́ lọ́n tóbi àtúnṣe ń sìn àtúnṣe ń sìn o tàbá ti ṣe wá sí tẹ̀sán àtúnṣe kíni. الله أكبر sadallahi الله Allahu الله أكبر àjìnà sí nínú àwọn àṣàtì ọ̀dà al-isti'anatu bil-jinn òun náà ni ká máa wá ìrànlọ́wọ́ lérí bùkátà wa pẹ̀lú àdìjẹ̀nù tí wọ́n ń pè lóògùn oògùn ṣíṣe eréṣin méjì ọ̀kan dáa nínú àṣà ọ̀kan ọ̀dà oògùn ibà oògùn onírúurú oògùn orí fífọ́ eléyìí ẹ̀dá àwọn lárúbáwá nígbà wọn gba Islam wọn wá bá nàbì wọn ní àdàtàdáwá ṣé ká máa sọ oògùn àrùn ànàbì ní tàdáwá ìbádàlá ẹ máa ṣe yẹn lọ́wọ́ islam ò dín lọ́wọ́ yẹn o àtàyẹn dá o fàyín náà láhàlámù yá dáadáa ọlọ́wọ́n fi àrùn kan kalẹ̀ ilà wàdà aláwọ̀ ṣèfà àbíkọ́ lọ́wọ́ ti fi wòsàn rẹ̀ sí eré ilẹ̀ talọ́kọ́kọ́ sọ pé ká lọ lè lo oògùn wòsàn Allah ló sọ bẹ́ẹ̀ ó ní mọ̀kútẹ́lifù àlùwánuhu fíhì ṣèfà òun lindas ọlọ́wọ́n bá ní oyin oyin oyin kọ́lọ̀kọ́lọ̀ ni wọ́n máa jáde láti ara ọ̀nẹ́bì fíhì nínú oyin yẹn ṣèfà òlìnà ìwòsàn wà fún àrùn tí máa ń ṣe kí ni tí máa ṣe yín ta ló ní ká máa lo mẹ́sìn mẹ́sìn wa táwọn náà nílẹ̀ yorùbá ẹ̀sìn ọ̀ṣẹ́ kí ni ẹ̀sìn ọ̀tá kó àmọ́ yìí tèmi ń sọ lọ́wọ́ yìí oògùn tá a rò pé yóò yí kádàrá wa padà kúrò nínú òṣì ká fi lọ́wọ́ ẹni bá ń ṣe ọlọ́run nígbà ọ̀run lọ́wọ́ rẹ̀ ọlọ́run nígbà awẹ́ rẹ̀ tó bá ti jáde kìyàmà ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run níbi sáà lìjánná ọlọ́run bá lọ́sọ̀ọ́nù kọ́ra ń bẹ́ẹ̀. èṣù ni wọ́n ń pè ní oògùn ìbèsù sá wọ́n ń pè nítorí pé sẹ́yìn bá ti lọ kankan jọ bóyá adìẹ dání ni o ewúrẹ́ ni o ẹran ni o màálù ni o odidi èèyàn àbá ẹran ọbẹ̀ èèyàn náà ni o gbogbo tẹ bá tẹ yóò sọ yín dolówó àbí yóò gbé yín ga èṣù ló kàn darí yín lọ síbi nǹkan tẹ́ kó jọ yẹn ni ó lè ní kẹ́ ẹ máa bù jẹ ó lè ní kẹ́ ẹ máa fi wẹ̀ ó lè ní kẹ́ ẹ máa fi rara ó lè ní kẹ́ ẹ máa fi fabẹ́ ó lè ní kẹ́ ẹ máa fi fọwọ́ ó lè ẹ máa rí mẹ́lẹ̀ kẹ́ rí má sọ́ọ̀bù kẹ́ fi kọ́lé wípé ọ̀nà yẹn ọmọ sí àdúrà yẹn ọmọ gbà àdúrà yẹn ò sì ní gbà ọlọ́wọ́n bá ní nkúntùn amántùn bìlá ọlọ́wọ́n bá ní tẹ́bá ní má nílò tẹ́sọ́lọ́ fa alayhi tawakkalu alayhi tawakkalu ọlọ́wọ́n bá lẹ́ẹ̀ bá gbára lé pátápátá in kuntum muslimin tẹ́bàdé muslim fa alayhi tawakkalu ọlọ́run nìkan lọ́yẹ kẹ́ bá dúró ọlọ́run nìkan ṣoṣo lọ́gbàdá lé ẹni tó ní kankan tó dì má ara kí lọ́gbàdá lé jama ẹni tó fi sára rẹ̀ lọ́gbàdá lé anábìrin wọn ta alaka ṣe àwọn òkèlà ilé yìí anábìrin ẹni tó bá fi lè mú kankan tó so ẹ̀mí rẹ̀ kọ́sí nǹkan náà wọ́n sọ ẹ̀mí rẹ̀ kọ́sí pé yóò ṣe kankan fóun tí èso lọ́hùn anábìrin ọlọ́run yọ ọwọ́ kó náà ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run wa dáadáa yọ ah ètí máa ń tàyàn ló sì oògùn owó jẹ́ kan mẹ́ẹ̀ kò sẹ́ni tí ó sóògùn owó tó ní padà tó sí tọ́lọ́wọ́ ọlọ́run padà sọ fún un pé ó nà láha ó wọ̀rọ̀ zak orúkọ tí ń jẹ́ nìkan ìbàjẹ́ má yẹ sáhì láwù lè mẹ́sàn-án mẹ́ràn àti fàlẹ́ àmọ́ mùsíkà láha ọlọ́run bá lẹ́ni tẹ́mi ọlọ́run bá ṣínà fún kò sẹ́ni tó ti o wọ́n máa yú mùsíkì fàlẹ́ àmúrí sọ̀rọ̀ aláhùn mi bá dì ẹni bá ṣe wá ti ọ̀nà má kò sẹ́ni tó sílẹ̀ kún fún kílókù sọlọ́run àbí ara àdàbà àbí ara ejò àbára ọ̀gà àbára igi àbára ewé ọlọ́run gbé síbẹ̀ sí sọ́wọ́ rẹ̀ nínú aláwọ̀ nínú àwọn olùkọ́ tí ń jẹ́ ní fún yà àṣà ni ní nǹkan bá ń ṣe bákan wá ní sí ní lọ́dẹ ṣáájú o àjò asitajib lakum ọlọ́wọ́n bá ní ẹ pè mí gbogbo tẹ́ ń fẹ́ ń dà yín lóhùn ń fi lè yín lọ́wọ́ gbogbo tẹ́ ní kọ̀ọ̀kan wọn fẹ́ ọlọ́mọṣà fi lè wa lọ́wọ́ ọlọ́wọ́n bá ní innal ladhina ta'buduna min dunillah gbogbo nǹkan tẹ́ gbàgbọ́ nínú àṣà yín tẹ́ ń sìn la yamliku la yamlikuna lakum rizqa ọlọ́wọ́n bá ní wọn ò lè ṣe àrísìkì fún yín wabtagu indallahi rizqa ọ̀dọ̀ Allah ní ọlọ́run bá ní wa man nasru illa min indillah ọlọ́run bá ní nasru ní dé láti dè kankan wọ́n fọkàn síbi kankan wọ́n darí ẹ̀ láàmú wa man nasru illa min indillah ọlọ́run bá látọ̀dọ̀ ọlọ́run nìkan lára tó ti dé wá bọ̀ tọ́lọ́run bá ṣe tán láti ràn ọ́ sí kò sí tó jẹ kò sí tó mú kò sí tó lè lò àràṣẹ ò ní dé ìbọ̀rìṣà ni nílẹ̀ yorùbá tá wà yìí ní àwọn àṣà tí ìlú bá dàrú àbí èèyàn ń kú púpọ̀ nílùú àbí àwọn èèyàn wọn ò rọ́wọ́ yọ òsín táwọn èèyàn wọ́n wà ní ẹjẹ́ àṣẹ ètùtù nínú àwọn àṣà ni ètùtù yìí ní máa ní ṣe pẹ̀lú ìpèsè òun làwọn àfa àwọn àfa oníbílẹ̀ àwọn àfa àbílẹ̀ ni wọ́n máa ń pè ní kùrìbá yóò sọ fún ọ pé ọgbọ́ ọlọ́yà sí ọ̀rọ̀ ndí mẹ́lẹ̀ yìí o sórí alukurani tó àti sórí kálukú màbí sí lọ́gbọ́n sílẹ̀ o ó gbé kùrùbánu lọ sí eréta mẹ́ta ni o kí náà gbé kurban ọfẹ́ fi súnmọ́ ọlọ́wọ́ bọ́ ọfẹ́ fi súnmọ́ ṣètọ́n tọ́wádé pé ọlọ́run lọ́ba fẹ́ lọ́ba fẹ́ súnmọ́ ó dùn àwọn èèyàn nú ó mọ àwọn èèyàn lówó wọ́n fi jẹun ọ wà fi tàwa sùlù súnmọ́ ọlọ́run àmọ́ èyí tó ń gbé síta mẹ́ta yẹn inú àṣà wa ni bẹ́ẹ̀ bá ń gbé bẹ́ẹ̀ kọ́mọkẹrùn ọmọ kọ́mọgbà wẹ̀ mọ́. anabi ibrahim alayhi salatu wa salam ó ní ibrahim rabbi jal hadha amina àdúrà anabi ibrahim ni wọ lọ́hùn ìlú wa yìí mọ́sá ṣe ní ìlú fọkànbalẹ̀ mọ́sá ṣe ní ìlú kíni ìlú fọkànbalẹ̀ ẹlọ́mọ́ka abẹ́ ẹlọ́mọ́ka ọkànbalẹ̀ abẹ́ ọ̀balẹ̀ ìṣẹ̀ṣe àti ètùtù kan fi gbé dúró àdúrà ni wọ́n fi gbé dúró tọ́lá lẹ́ka ìrọ̀ bẹ́tà àdúrà lọ́mọ ṣe ó ní bá wọn sògùn ó ní bá wọn ṣe tutù ẹ wà lọ́jà wọ́n wá sọ fún yín pé ẹ dáwọ́ ètùtù ọ̀yà kú lọ́jà náà ni wàlá ọ̀yà ó tẹ́lẹ̀ bàbá kú lọ́jà tẹ́lẹ̀ náà tọ́ ọba ń ṣe é bọ́ ọba ìjáde láyé oyè òfó bá ọjà tó ṣe ó sì bá gbogbo iṣẹ́ eré tó ṣe síwájú ọlọ́run làyín náà ṣọlá kìtà ọlọ́run tó bá bá wọn sòsà ìwọ Muhammad làyà àbàtọ́ ńlá amalo gbogbo iṣẹ́ tó ṣe ìwọ Muhammad yẹn yóò dòfò wàlá tẹkùn dẹ́nà wá gbọ́ o ó tún wá wà mí nàdí kọ́sìrì nínú àwọn tí ó ṣòfò láyà tọ́ nígbà ọlọ́run kọ́ nísà níbi àwọn sọ̀rọ̀ lè máàmù nígbà àwọn lè máàmù wọn láṣẹ àwọn àlífà ni àwọn mọ̀kádàm àwọn ni mísánà ló ní àṣẹ mísánà ọlọ́run láàánú bí Yusuf tó bá ṣe bọ̀. torí tí ìmáàmù yín bá ti kírun sí ọ látá ẹ bá ti kì ọ́ bọ́ nù sàárè kò sí tó lè ṣe fún ọmọ òun ti padà sílé òde báyàwó ẹ̀ yóò wá kú ọ nìkan nù sàárè ọlọ́run sì wàá sọ fún ọ kó òun nìkan lọ́lọ́ ntí àṣà ń sọ àwọn èèyàn dà lérílẹ̀ wa tá wà yìí sàárè tó dákẹ́ rọ́rọ́ yẹn nǹkan lọ́ mẹ́fà nǹkan lọ́ mẹ́fà jọba wọ́n mọ̀ gbọ́dọ̀ sani kankan lẹ́nu ayé àti màkà yìí nìkan máa gbọ́ torí náà ló jẹ́ muslim torí pọ́ńtà lára kò sì máa gbọ́ àdìsí tá a bá ń kà torí àdìsí ló jẹ́ muslim ẹ̀yọ́ màá yá mi adébíbọ̀ ẹ̀mí wọ́jẹ̀ níbo ni ọba níyà ńlá abúlé lásìlá ìlú yìí jọ́ fọkànbalẹ̀ wá lé mi jìnnà ẹ̀rì adébíyọ̀ ọlọ́run ní tí wọ́n ń tọrọ àdúrà fún rẹ̀ ọlọ́run lé mi jìnnà wọ́n bà níyà àtàwọn ọmọ mi anna abudu al-asnam májà bọ̀ ìṣàwò ó lè mí náà alẹ́bùrọ̀ yẹn lè mí èmi májà ń bọ̀ ìṣàwò nítorí alẹ́bùrọ̀ yẹn fi sọ fọlọ́n pé kọ́mọ yóò padà sáyé dáa tí ilẹ̀ bá lè mọ olùwàgbọ́dodo mi kọ́dà àfa mi ní ọba sọ pé tó gbogbo àwọn àṣẹṣe táwọn ti gbé kalẹ̀ táwọn ò ṣe mọ́ àwọn padà síbẹ̀ o nítorí pé aláǹtí kàkọ́ lẹ̀ fọmọ náà ni ọkàn ní kó kéwú bẹ̀rẹ̀ ni kì í ṣe gbogbo èèyàn tó bẹ̀rẹ̀ ní ọ̀pọ̀ àdí dáadáa kì í ṣe gbogbo èèyàn tó kú tó bẹ̀rẹ̀ rádaràda oyé oyé ní ọ̀pọ̀ àdí láì dáa nítorí ọkú lé lórí ọlọ́ọ̀fin wà láti ẹ̀mọ̀ tún ná ilà wà á ń tó mùsùlùmí wọ́n lọ́wọ́ bó ṣe bá yẹ bọ̀ fákùú sínú Islam sá ìlú tó wọ́n ti bá rẹ inú òdìlé wọ́n kò ti jáde wà láti ẹ̀mọ̀ tún ná ilà wà á ń tó mùsùlùmí ni ẹ nínú àwọn àtọ̀tọ̀ wà lẹ̀ Yorùbá àtọ̀tọ̀ Yorùbá àtọ̀ṣẹ́ òun bìmọ̀rí ọ̀hún bìmọ̀sùmọ́

torí pé lílọ ẹyẹ kò ní nǹkan kan ṣe nínú ìdarí ayé sápò ọ̀tún lílọ sápò òsì kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìdarí ayé àdìsíkì rẹ̀ òṣó mẹ́yẹ ọ̀là rẹ̀ òṣó mẹ́yẹ bẹ́ẹ̀ ni àìní rí àìní ní rẹ̀ òṣó mọ́ ẹyẹ pàtẹ́gùrì wa pọ̀ láwùjọ tiwa lẹ́nìí nínú àwọn àṣà wa ni tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti dèrò sàárè nítorí dáńsọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ní stroke látara ìrònú lérí nítorí àbí ntọ́gbọ́ Alubuma, ẹyẹ kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ tọ́ba ti ké lókè lé lásìkò àwọn ànábìsà àwọn kèfèrí àwọn gbà pé aburú kan ṣẹlẹ̀ tó wà ní inú ilé yẹn nínú àwọn àṣà yẹn ẹ̀sìn ni kò rí bẹ́ẹ̀ o wọ́n yìí tún sí hum sẹ́yìn àtún yàtọ̀ yàrá bí Musa ọlọ́wọ́n bá ní àwọn ìjọ Musa náà máa ń ṣerú ẹ̀ tábùrú bá ṣe wọ́n wọ́n ní a Musa táwọn jírí láàárọ̀ yìí wọ́n máa hu àwọn àjọ Musa táwọn jírí láàárọ̀ yìí òun ló fà á táburú fi sàwọn o ọlọ́wọ́n bá ní innama ta'iruhum indallah ọlọ́wọ́n bá ní tọ́sẹ̀lẹ̀ sí wọn láburú yẹn kọ̀ wá látọ̀dọ̀ Musa o kò sì wá látọ̀dọ̀ àwọn ìjọ Musa àtọ̀dọ̀ Allah ló fi ṣe kíni ló ti wá ìdí wọn pè ní gbàgbọ́ nìyẹn anábìíní má lọ dátù àti yàrá tu min hajjatin faqad ashraka ẹni tí tí tí ọ́fíìsì sùkọ́ ó padà sílé ànábìrin tó sùkọ́ ó bá yí padà sílé ó sì ti dẹ́rẹ́ bọ̀ nítorí pé ọlọ́run bọ̀ sọ fún ọ pé kíkọsẹ̀ ní ma fi burú fún yàn àbí ma fi da fún yàn owó alátakùn ọ̀tàdíọ́ ọ̀wá ní yọ bàjẹ́ fún ọlọ́dún mi ẹ òdòdójútó ẹ ẹ adékọ́ ayé ní nílé ọyẹ inú ayé òdòdó ti ń tọ̀sán yẹn inú àdísì òdòdó ti ka sọ fún ọ sọ sọ fún ọ pé bọ́lá alátakò wa ń tẹ́ ọ̀jẹ̀ lọ wọn náà wa ń tẹ́ ọ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ wa ń tẹ́ ọ̀jẹ̀ lọ kálukú sì máa bọ́ tẹ́ lọ. ètò wọn pè ní gbàgbọ́ nìyẹn jama ìjọba ń pè ní gbàgbọ́ nìyẹn ẹ̀dá ọlọ́run wa ti ń bá tẹ́ lọ wọn náà bá tẹ́ lọ àtàládàkọ àti wọn gbogbo ẹ̀dá kò ní í da kò sí lọ́wọ́ yìí méjèèjì <laughs> ọwọ́ àjọ lọ́sọ kí ni ilé wà ẹ wà láwọn mi tí wọ́n máa sáré káàkiri pé à ti bàjẹ́ alátakùn lójoojúmọ́ alátakùn wọ́n wọ́n wù kó lára kó bá kan bá kan wá àwọn àṣà burúkú ni tó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ nínú àwọn àṣà alimatam òun náà ni òkú ṣíṣe òkú ẹni bí adé yẹn ibi adé yẹn alamọlẹ afọmọlẹ nítorí pé tá a bá fọmọlẹ ọlọ́run padà wá dúwa pé ẹ̀yin sì kéwú ẹ̀yin kéwú ó sì yé yín ẹ sì mọ̀ pé nǹkan báyìí ò sínú ẹ̀sìn ẹ̀sìn fílẹ̀ tẹ̀ fi wá bá mi ọlọ́run wo béèrè lọ́wọ́ àwọn tá a o òun sì béèrè lọ́wọ́ àwọn tí wọ́n rán wa sí. Si àwọn sọ tiwa ẹni bá wá fẹ́ kọgbọ́ ẹni bá fẹ́ kójú kò lérí àṣà yẹn ǹjẹ́ kókò okú ká máa gbára dálẹ̀ àníyá ha yéè olórí lílọ ọ̀kan ló wá náà bó la sọ̀rọ̀ wa báyìí tàbí tó kùnú ẹbí báyìí ọlọ́run ọ̀fẹ́ ọ̀sà burúkú ni ó sì wà láàrin ọlọ́run ló gbé síbẹ̀ ọlọ́run ló wá fún un ló kọ́ máa fún yín tọ́wọ́ ti mú kú òye tó fún yín lẹ́lòmíì má gbé ẹ̀mí rẹ sára ẹ̀dá ọlọ́run ọba kan pé yóò ṣe ọ lánàá fún ẹnìkan kan ò lè sèyìn lánàá àfẹ́ ntọ́lọ́run bá ṣe lánàá. bẹ́ẹ̀ni kan bá ṣe wàá kú ẹ gbọ́dọ̀ máa wá pariwo kẹ́ máa sọkún kẹ́ máa gbára dálẹ̀ àwọn lárúbáwá àwọn máa ń faṣọ ya mara wọn lọ́rùn ni yóò kọ́wọ́ bọ aṣọ yóò sì yá pẹ̀rẹ́ yóò wá wá wọn hò nítorí pé ọ̀fọ́sẹ̀ nínú àwọn àṣà anabi ni laakara fil islam laakara fil islam anabi ni kò sí kama pẹran akara yẹn kama pẹran wọn pa màlúù abẹ́rẹ́ nkúmi àwọn kèfèrí máa ń pa òkúńkú tábà yìí wọ́n dára nkúmi dulẹ̀ ni àbí màlúù wọ́n sì pa wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹ́ ẹnu tọ́kì tí wọ́n fi yàtọ̀ sí tiwa ni pé ẹ̀jẹ̀ màlúù yẹn àbẹ́jẹ̀ nkúmi yẹn ni wọ́n tẹ̀ kọjá tí wọ́n máa ń gbòkú rẹ̀ lọ sí ibi wọ́n ti sin ẹni tó fi yàtọ̀ nù abẹ́rẹ́ yẹn náà jíjẹ náà ní ọ ní wọn padà jẹ anabi ni la akara fil islam anabi ni ayi ayi jẹjẹkujẹ nílé olóku ìmọ̀ ló lè jẹun lé olóku táwa ń dàpé sàrà sàrà kọ́ sàrà kọ́ yẹ kò sáfà kan tó kéwú rí wípé kálọ̀ jẹun kan wa kò sí. èyí tó wà nínú súnmọ́ ìdáhùn tó lẹ́hàlì ètò wà nínú súnà òun náà ni káwa tí a jẹ́ ẹbí ará ojúlùmọ̀ ọ̀rẹ́ káwa ká ṣe ń jẹ nílé wa ká lè gbé e fún àwọn tó fọṣẹ kí ni àwọn tó fọṣẹ eléyìí lẹ́rì òun lẹ́rì anabi ní sinna ó ó ẹ lè àlè jáfara tọ́ àmà anabi ní àwọn fámìlì àwọn fámìlì jáfara ẹ lè ṣe oúnjẹ fún wọn fakọ̀dé àtàhùn máa yẹ ṣùgbọ́n lòun anabi ní ntọ́ bá wọn nísìnyí. kò dín wọ́n rántí kíchìnì tí wọ́n fi ṣe kíni tí wọ́n ti dáná o ebi ń pa wọ́n o ẹ lè ṣe kíni ẹ lè dáná fún wa. tọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa níbo ni àṣà ké òkú kú ká máa wá máa yọ ká máa má sọ níbo lọ́wọ́ wà nínú ẹ̀sìn Islam àṣàkáṣà ni èèyàn bẹnu sàárè lábẹ́ pákó nínú òkùnkùn ẹ̀wájú jó ta ló sọ fún yín pé ń jìyà ni àbí ń gbádùn ta ló kọ́ lẹ́tà sí yín ipò wo lẹ́mọ̀ tó wà tẹ̀sí wọn mú aṣọ tẹ̀sí wọn jó àsàkásà ni o ò ní ṣe fáwọn òbí ẹ o ò sì nígbà kẹ́nìkan ó sọ pé kó wá ṣe fáwọn òbí tiẹ̀ náà ìtumọ̀ ẹni pé òní sòkú òsì ní bá wọn lọlé olókùn tá a bá ti kú òní tẹ́yìn tó lè ṣe fóbi rẹ̀ tó ga jù náà ni pé kó àwọn èèyàn jọ kí wọ́n pọ̀ kí wọ́n kírun sí i la wọ́n bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ là foríjì ó ṣe pọ̀ tó wọ́n bá kírun sí i la tẹ́ gbé lọ́tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá ti bọ̀ mọ́lẹ̀ tán ẹ dùn ẹ tọrọ àdúrà fún láàrin ìṣẹ́jú kan kọ́lọ́wọ́n bá kó fẹ́nu rẹ̀ léna kọ́lọ̀ yóò lè dáhùn ìbéèrè tí wọ́n ṣe kíni tí wọ́n bí ọ̀tá o ẹ bá ti kú ńbẹ kálukọ́ gbalẹ̀ lọ ni tọ́ba lélẹ̀ olóòkú ó lè kí wọn àbó gbóúnjẹ lọ fún wọn àmọ́ kí wọ́n lọ lè jẹun kò sínú islam kò sáfà tó lè tọ́ka sí nígbà tí o bá ṣe ti sínú islam wò láti rí àwọn kèfèrí wọn máa ń ṣe èje kó tó pé àwọn mùsùlùmí yorùbá náà wá sọ pé àwọn náà máa ń ṣẹjọ́ kájọ wá pé ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin àṣà àwọn kẹfẹ́ líle kẹsínú àṣà Islam lẹ́kùnrin mọ́yì ti làbẹ́lẹ̀ bìí kókò ókú ẹ̀yọ́mọ̀ ayá nu fìdáwò nǹkan jàmá ìpè àdúrà ni wọ́n ṣe kò sí fìdáwò nínú Islam ìpè àfa ìjòkólẹ̀ nílé olókùn káwá jẹun tán ká máa pínwó kò sínú Islam anabi ni idan mata bu adam anabi ni tí ọmọ anabi adam ọba ti kú gbára ọba ti kú nkọta anu amaluhu gbogbo iṣẹ́ tó lè ṣe kò sí ìtò lè dáṣe má ilà mi salas arábìnrin nǹkan mẹ́ta pé olókùn tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa bá gbogbo ọlọ́dàjọ kankan mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí ìdílé àwọn mẹ́rẹ̀ ẹ̀yìn àyẹ̀ máa dáṣà dúà fọ́kù ìndìsí dúà lè ní bàbá náà ṣe ọ̀rẹ́ rẹ̀ ọ̀ṣà dúà fọ́ láti bàbẹ́ ẹ̀ wàkúrọ̀ bèrè hàmù mọ́ àdúrà ń bó kú o wàkúrọ̀ bèrè hàmù ẹ máa sọ̀rọ̀ àánú fáwọn òkú yín àwọn òbí yín tí wọ́n ti kú ọ̀hún ṣàdúrà fún àmọ́ ọ̀dà ṣe ni ànábì èyí péjọ lé olókùú àtàbọ̀bọ̀kẹ́ àti wọ́mọ́rọ̀ àti Usman kálá wọn ṣàdúrà ìṣèfìdáwọ̀ ọ̀yọ̀yọ̀ kúrò nínú Islam ò bídíà lè yẹn ṣe kíni ní ń ṣe bídíà sì ní kò sí ládàá ń bẹ̀ ẹ̀ṣẹ̀ ló ṣe kíni lọ́wọ́ ń bẹ̀ ọmọ pé àbá kan tó dé sí ó ní gbogbo adé kèfèrí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọwọ́ mọ̀ sàdúrà fúnkù tẹ́yìn náà fi lọ lè bá àdúrà fúnkù o àdébìnrin tí òkú bá ti kú nǹkan mẹ́ta ni máa ń wúlò fún sọ́dà kátìn jáàríà sàárà tọ́jẹ́ pé yọ́ọ́ máa tẹ̀síwájú yọ́ọ́ máa tẹ̀síwájú àwọn sàárà bí ọkọ̀ mọ́sálásí fún ọgbẹ́ kànga fún kọ́dà kọ́ lọ Allahu Akbar ibi kan lásán wà yìí jàmá ẹ wo iye ọdún tí mọ́sálásí yóò lò tí òfin ní jẹ́ mọ́sálásí má ẹ ládàá tẹ́ni ẹ̀kọ́ mọ́ṣáláṣí tí ọgbà yẹn tí ọgbà yẹn ju fifty lọ fún bàbá rẹ̀ àtìyẹ́ ẹ̀ gbogbo iṣẹ́ tí bàbá rẹ̀ àtìyẹ́ rẹ̀ ṣe tó fi jáde láyé iṣẹ́ tí mọ́ṣáláṣí yẹn ó ṣe fún ó ju iṣẹ́ tó ṣe láyé lọ. ọgbẹ́ kànga bọ́ wò wọ́n pọn mi ìyá ẹ̀ sáádù lè ba nàbì ó ní ìyá mi dákẹ́ ṣé ti máa sàrà sí ọba àdébì ní sàrà ọba ó ní sàrà òòlù wa lè ṣe àdébì ní sákìlìmà lè gbẹ́ kànga fún ìyá ẹ̀ kànga ìyá sáádù ni wọ́n ń ọwọ́ ni wọ́n ṣe sàrà fún yàrá rẹ̀ ọ̀pá màlúù ọ̀rá sèmó ọ̀rá dírínsì wọ́n mú tán àwọn èèyàn dìde wọ́n ń béèrè pé ṣé wọ́n ti lọ náà ẹ̀dá ṣé ah, wọ́n fún wọn kankan wọ́n fún wọn kankan ṣé sàrà nu sàrà nìyẹn wọ́n lè gbé owó sàrà nìyẹn àbọ̀ fẹ́ẹ́ fi bàbá àti ìyá rẹ̀ sọ̀rọ̀ amọ́tà ń sèjọba wa báàbá ọmọ wa ń sọ bí báwo ni sèjọba bá káàkiri lẹ́nu yóò máa retí pé bụ bò lówó níbi ń nínú àwọn tí ọ̀dà tó kù díẹ̀ káàtó ní ká máa káàkiri tó kù bá kú òkúkú yá mi nígbà tó wá kú níbi ọba kú sínú sí àwọn tó kú sí ó jìnnà sí Madina nígbà wọn kú tá kọ́kọ́ lọ́rùn báyìí wọ́n fẹ́ máa gbé wọn lọ ànábì níbo lẹ́ ń gbé wọn lọ aláwọn ń gbé wọn lọ lónìí ànábì nírọ́ ibi wọn kú sí náà ní kẹsẹ̀ kínní kẹsẹ̀ wọn sí ẹni bá ń gbé kú lọlé àsàtì ọ̀dà ni àti ibi tó ti ń gbé kú àti ilé tó ń gbé lọ kí náà padà jẹ́ ilẹ̀ ẹ̀ kí wọ́n zọ láàrin ilẹ̀ méjèèjì ó ti wá ṣe ìnáwó tó fowó ṣòfò nínú àwọn àsàtì ọ̀dà òun náà ni ká máa kọlà ká máa ṣe kí ni jama ká máa kọlà alẹ́ náà ni tàtún tí wọ́n máa ń yà sí apá báyìí níjọ́ òun àwọn ìyá wa bóyá àjàdí ni ọkọ ẹ̀ yọkọ àjàdí síbẹ̀ yọkọ àrẹ̀mú síbí ọ̀ẹ́pẹ́ àrẹ̀mú bá ní ọkọ rẹ̀ ìfẹ́ lọ́fà àti fi ń ṣe bẹ́ẹ̀ o àmọ́ nínú ẹ̀sìn wa àṣà ọ̀dà ni àṣà tí ò ṣe kí ni àṣà tí ọ̀dà torí eyín ìdẹ́dà ọlọ́run bá padà ni kọ́lá yìí gbẹ́yẹ̀rẹ́ ní kálífàlá ọlọ́run bá ní nínú àwọn pápẹ́ èṣù òun náà ní pé ẹ máa túnra yín dá ìlà kíkọ ìlà ojú bí wọ́n ṣe kún ọ́ fíìmù tẹ́wọ́ mi èèwọ̀ nínú Islam ilà ojú ilà àbàjá ilà kànìké ilà àbàmú pélé gbogbo ntọ́ba tí wọ́n ń pè ní ilà ànábì ní láàánú lọ́rùn lè wá ṣìmá tí wọ́n lè mú ṣìmá ànábì lọ́rùn ṣe pélé gbogbo ẹni tí ń kọlà àti ẹni tí wọ́n ń kọlà fún ilẹ̀ abẹ́ ilẹ̀ abẹ́ nìkan ni ṣẹ̀dá ṣẹ́kìrì lọ́gbà wà láàyè tàtún ó ti wá kárí ayé ń sìn etí ọlọ́run ní ọ̀dà yìí làwọn èèbó tó wá fún pákéjì wọ́n tó wá sọ ọ́ di ọ̀làjú ìwọ ni o àwọn alárúbáwá wọn máa la ìlà sí àwọn ẹran wọn wọ́n sì máa ń là sójú àwọn ọmọ wọn nígbà anábì dé anábì lọ́wọ́ fẹ́ ah àwa àwa ó sojú àwa ṣebí wọ́n kọ fáwọn náà bọ́dí nígbà tá a ti kéwú lásán fáwọn bàbá wa pé àwọn àbúrò tiwa ẹ má ṣe kíni ẹ má kọ fún wọn mọ́ o wọ́n jẹ́ stop rẹ̀ kọ́ lọ́nba sàlékún dáadáa fún wọn tí wọ́n bá ń kọlà olólàbádé àyìn náà mọ̀ pé kèfèrí lọ́gbọ̀dọ̀ mọ́ sí tí wọ́n ṣe yẹn àwọn yóò máa sáka ni wọ́n máa sá ni wọ́n máa sá lónìí kéèyàn yọ ẹranko lójú ọmọ nítorí pé òun fẹ́ kọjọ bàbá ẹ̀ òun fẹ́ òun fẹ́ kọjọ àwọn ẹbí àti ará ìkànnì o tàbí wọn náà ẹbí òbí wọn náà ń gé ìkànnì bàbá sára rẹ̀ ń ibi nídìí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ni wọ́n pè ní sọ́jú sọ́jú sọ́jú ẹ̀ṣẹ̀ ni sọ́jú ọlọ́mọdé àṣọ wa ń nínú àwọn àṣà tí ọ̀dà òun ni kóbìnrin wọn máa jáde kọ́ máa wọ jẹ̀lìbáàbù àwọn obìnrin lárúbáwá náà wọ́n sọ àmọ́ ọlọ́wọ́n bá ní wàkọ́ náà fi ibò yóò tukùn náà wà látàbọ̀ lọ́jìnà sábàdó lè já ilé yàtí àlòlá ọlọ́wọ́n bá ní ẹgbẹ́lẹ́jọkọ ẹ̀yin obìnrin àmọ́ tẹ́ ẹ bá jáde ẹ má jáde ní jáde àyèmọ̀kan tàkọ́kọ́ tẹ́ ẹ má ń jáde yẹn àyèmọ̀kan tàkọ́kọ́ yẹn náà kì í ṣe pé wọ́n á ń bọ̀ dì wọ́n á wọṣọ àmásọ ìyẹn ọ̀bù ọrùn aṣọ ìyẹn ọ̀bù orí irun àmàlérun wọn àmàlọ́nà wọn àmàlérúkún wọn sísàlẹ̀ ọlọ́run ní ẹ̀yẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀yí ẹ̀yẹ lo jàlùbáàbù àṣàtàwí ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ wa lé ni ẹ̀yọ́ màyá mi jàlùbáàbù lílò fáwọn obìnrin wa ìdáàbò lálágbẹ̀ngbẹ̀ tí ó fẹ̀ tí ó tóbi tí ó balẹ̀ dẹ́dẹ́ yẹn kò sí àtọ̀ láàrin wọn àtẹrun bọ́ọ̀ bá ti gbọ́ kó lè gbọ́ ọlọ́ni kúlẹ̀ ìbádìí ẹlẹ́bí náà àmọ̀nà olùkí mùsọ̀lá ọlọ́ni sọ fún àwọn ẹrú mi kama kírun ọlọ́ni kúlẹ̀ àtiwájú la ilaha illallah ọlọ́ni bá mi sọ fún àwọn ìyàwó ẹ̀ wa banatik àwọn ọmọ ẹlẹ́lóbìnrin wọ́n ní sáà ilẹ̀ mọ̀mìnín àti gbogbo àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé yudinina alayhinna min jalabibihinna ká máa da jàlè bábà bora tí wọ́n bá ń jáde tọ́ba ti wọlé yóò tún yọ padà àní rí bó ṣe tó àní rí bó ṣe máa torí gbogbo ntọ́lọ́ ń kó sára obìnrin pátá fìtínà ni léèsì kùpíọ̀ ọyẹ skirt blouse agbọ́dọ̀ rí nta jàlíbáàbù ó bò ó tọ́ba ti wá wọlé ọkọ yọ wà bọ yọ wà wọn tó wù torí kí ojú ẹlòmíì ọmọ bá sa bójú ọkọ rẹ ṣẹṣẹ kí ni lè ṣe ń sa anabi nítorí bá ń bọ ẹ má wo wájú o tí n bá ń lọ ẹ wo ẹ̀yìn o kájà wo ọmọ bá yín nínú tí máa ń kọ́ àwọn tí èdè àmọ̀ wájú àti ẹ̀yìn ṣe tó òun náà ní ká lo jàlíbáàbù nínú àwọn àṣàkáṣà nílẹ̀ Yorùbá oníkóbìnrin ọmọ jó ọmọ jó láàrin àwọn ọkùnrin àwọn máa ń pè ní kọ̀dísọ́nlù kọ̀dísọ́nlù tí wọ́n bá ń ṣèyàwó àbí wọ́n ń sòkú wọ́n máa wá gbálù oyè obìnrin mùsùlùmí wọ́n wá jó wọ́n ṣe é dì sí jàmbá àṣàkáṣà ni ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ní wọn gbọ́dọ̀ fi kàlíkàlì wọn gbọ́dọ̀ fi hàn ó ní kulli mu'minina yaghuddu min absarihim ọlọ́run ní ẹrẹ́jú yín ọlọ́run ní obìnrin wa ń jó àwájò kùtì ọlọ́wọ́n bá ní àwọn obìnrin wọ́n máa ń so lẹ̀kẹ̀ kan mẹ́sẹ̀ ọlọ́run ní ẹ̀yin obìnrin tẹ́lẹ̀ bá jáde ní Madina o àwọn sahabiyat ẹ̀rọ máa gbẹ́sẹ̀ nítorí pé tí lẹ̀kẹ̀ yẹn kọ́ máa dún tí bá ń dún yọ̀ máa fàfẹ́ yín sẹ́mi àwọn ọkùnrin tí wọ́n ṣe kíni tí wọ́n ń gbọ́ ọlọ́run pàṣẹ látòkè sámà ọ̀run fẹ́ràn Jibril wípé kí lẹ̀kẹ̀ ẹsẹ̀ ọmọ ẹ̀sìn ìmọ̀ bí wọ́n ti kéwú kéwú tí wọ́n ń kéye ìmọ̀ bí wọ́n ti dé kíni ìmọ̀ bí wọ́n ti kéwú ẹ̀ ọlọ́run náà rẹ̀ ẹ wá gbóbìnrin síwájú ẹ̀ ń lùlù sí ẹlẹ́nkọrin ẹ̀ sí ni o àwọn kèfèrí ní máa ń ṣe kíni àwọn ni wọ́n máa ń ṣerú ẹ̀ àwọn ó ẹ̀yọ́ màyà mi okò tó dáa kọ́dà àwọn kan bẹ tẹ́jà àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ okò tí ọ̀dà ọ̀kan jẹ́ sọ́àb ọmọ líle gan líle líle lóko ẹ̀ ma má jẹ́ líle líle má má jẹ́ sahali má jẹ́ ntọ́rọ ọ̀kan lóun jẹ́ aswad dúdú dúdú jẹ́ dúdú jẹ́ jẹ́ funfun àyìnbó àwọn tá yí padà wọn gba ẹ̀yọ́ ìyàbọ̀ ìyàbọ̀ ìtumọ̀ ẹni pé ìyá tó kú tó ṣe kíni nínú ìsìlámù òkú ìpadà òkú ìṣe kíni òkú ìpadà ọ̀kàmọ̀ àhàlákìnà mẹ́lẹ̀ kòrónì àwọ̀lámù yàrá ọ̀kàmọ̀ àhàlákìnà mẹ́lẹ̀ kòrónì mi kọ́bùlù àdàmù iléhìn láyẹ̀rì jọ̀hún ọlọ́run láwọn tó ti kú nú àwọn ọgọ́rùn ọdún wọn lọ́gọ́rùn ọdún tó ti lọ wọn ò ní padà wá máa àwọn ti lọ nìyẹn tíwájú yàtí lọ́wà tíwájú yàtí lọ́jà máa gbé òsàkúdà yá ẹni bá ti kú ti lọ bọ́bá lálìjẹ̀nu ọlọ́run lálìjẹ̀nu dé ọyà lálìjẹ̀nu ni ìyábọ̀ nínú àwọn okọ̀ tí ọ̀dà tá a gbọ́dọ̀ máa jẹ́ wa àbá máa jẹ́ nínú wa ifa ìfà ọ̀sẹ̀ ọ̀la tani máa ń sọlá kúlẹ̀ láhùnmá málìkà ní múlìkì tani máa ń fún yàn lọ́la ẹ̀hìn kí wọ́n wá kàfá pẹ̀lú ọ̀la ni àwọn kọ̀ ìdílé wa ní fámìlì wa have to be like that mo gbogbo no no you are a muslim nínú àwọn olùkọ́ tó wà òun náà ni yìí gbogbo wọ́n ìfagbèmí eh, tani máa ń gbèyàn ẹ̀yìn eh, awókọ̀ yà ń kọjá ma. Eh. now ebe yẹ ilé nígbà wọn tẹ̀lé wàlú. nítorí pé ìtawà mà ní alhamdulillah. àwọn bàbá wọn abdulgani làwọn jẹ́ abdulgani lórúkọ nítorí pé ni àwo nínú àṣà wa òun náà làwọn àkàtà wọn ń péjọ sínú òkùnkùn Alhamdulilah baba sínú àwọn sínú òkùnkùn lọ́dọ̀ ọlọ ní pẹ̀lú wọn níbi bí ìsìnmọ̀lẹ̀ bá ti ní sẹ́yìn ti di muslim ẹ má jẹ orúkọ tí ó kù díẹ̀ káàtó má. nítorí pé nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ a gbọ́dọ̀ máa repeat ẹ̀ lẹ́nu wa. ọlọ́wọ́n bá ọ̀fẹ́ ifá ọlọ́wọ́n ọ̀fẹ́ ẹ ẹ ogun àwọn pósìtì ọlọ́run ni wá. àdébìnrin ẹ jẹ́ orúkọ tó dáa torí pé wọ́n gbìyìn dìde pẹ̀lú àwọn orúkọ tẹ̀ bá ń jẹ́. òdò wọn ò lè àbá ihim ẹ máa pè wọn inú àṣà ni ká máa fi orúkọ ọkọ ká máa fi pè ìyàwó Fatima eh, Ahmad ò ní sọ bẹ́ẹ̀ ó lè ní Fatima o Mrs Ahmad Mrs Ahmad ni pé ìyàwó Ahmad àbákọ́ wa ní Fatima Ahmad kọ̀dà ọlọ́run ni odò òun lè àbá ìhìn ọlọ́run bá ní orúkọ bàbá wọn ni kẹ́mọ́ fi ṣe kíni kẹ́mọ́ fi pè wọ́n ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa láàrin ìṣẹ́jú mẹ́fà tí ó kù tí mo fẹ́ lò nínú àwọn tí ó jẹ́ àṣà tí àwọn àlùfáà tí wọ́n pè wá sákèsí ilé rí ẹ̀ òun náà ni àlẹ́ àdáàtúlá àṣà náà àṣà yẹn pọ̀ láwọn tí ọ̀dà àwa náà láàkàn máa lọ lè gbé àṣà kọ̀ọ̀kan sínú ọlọ́run sọ ànábì sọ tọ́ba ti bá mú àmà lò tí ọba ti bá mú àjùlẹ̀ tọ́jà bá ní àmà kàṣà ń bí kọ́dà bá a lọ sẹ̀kẹ́mbì àlè kàṣà kí nǹkan ló ṣẹ́jú mẹ́fà tó kù lérí àwọn àlàádà tó da àlàádà tó hasana àlẹ́sẹ̀ akọ́rọ̀ ahad islam kì í ṣe gbogbo àṣà wa lẹ̀sìn wọn sọ pé ọ̀dà o kì í ṣe gbogbo àṣà wa lẹ̀sìn wọn sọ pé kò sí kíni kọ̀dà o àwọn àṣà kan bẹ tó dáa kóso la afua fọ ni ọlọ́run sọ fóun pé máa sàmójúkò wà mọ́r bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo ìtọ́jà tí wọ́n ń ṣe tí ò ní ṣokùnfà orí burúkú fún wa tí ò ní tafàṣẹ ọlọ́run oníkà máa bá ọlọ́run wà àríyá lè jẹ́ àhìlì àwọn tọ́jú táyì mọ̀ kan kú ń bẹ̀ má bá wọn dá sí yẹn nínú àṣà tó da òní mo ti sọ̀kan lẹ́ẹ̀kan yẹn àtàdáwì ìbílẹ̀ àṣà ká máa ṣe oògùn ìwòsàn ẹni bá máa gbó tó máa e, e, egbò tó sì máa agúnmu ẹ̀hẹ̀n anábìíní alhabatu sauda shifa omi kú lè egbò abatu sada anabi ni ma mú wòsàn ni ma márùn lọ ni ma ṣe ìwòsàn fún yàn gbogbo ní bá mọ gbogbo àwọn tá a yìí wọn náà lọ lè ra zaitun zaitun zaitun ee eh, bó ṣe wáyé sí òróró ni àwọn kìrìsìtánì kò ní àwọn la ní wàtí ní eh, wọ́n zaitun pọ̀ bá mú lásán ó rò pé àbí èdè kan túnú ayé ni yóò sì túnú òtọ́ torí pé kò ní wọ ara yẹn àti kọ́lọ̀ fún yẹn lálàáfíà bẹ́ẹ̀ náà lóyin bẹ́ẹ̀ ni zemzem bẹ́ẹ̀ làwọn egbòogi táwọn bàbá wa náà mọ̀ lé yorùbá ẹ má tara ẹ má jà tara wa o ọ̀rẹ́ mi ní lóògùn bọ́ bá kú ọ̀pọ̀ rẹ ni o torí pé mẹ́sìn ọlọ́run ní kálórì ọlọ́run ní fáwọn ogun ní Quran ogun wo sàn àdébòrí fáwọn sí abọ́tò sódà zẹ́tù sẹ́tù zamzam ó wà nínú hadith mọ́wù zamzam lè má ṣùrì ìbàdà gbogbo àrùn tí máa ń sin tẹ bá mú ọlọ́run fi mú kó bẹ́ẹ̀ ni káńsà ti máa mú dáadáa yọ padà kó lára rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀sà ti máa mú dáadáa yọ padà kó lára rẹ̀ bẹ́ẹ̀ ni hiv ti máa mu zemzem ọlọ́run lè fi lo sábàbí kókó lára rẹ̀ fún lẹ́yìn náà àtàwọn ewé àti egbò bá mọ̀ lọ́jọ́ pé àgbo ni àmọ́ ń pè ní ìjàkújà níjọ́ àmọ́ kì í ṣe ìmúgúnmọ́ bẹ́ẹ̀ bá lo àgbo ọlọ́run bá aláàmọ́ lò sábàbí fún yàn nínú àwọn àṣà tó da wàlímọ̀tò nìka òun nìka ṣèyàwó káwá pèrò á lè nú nìka ha wàdúrí ibùdófò ọlọ́run bá ní ẹ má ṣèyàwó ń kọ̀rọ̀ ẹjẹ́ àwọn èèyàn mọ̀ ẹ̀sìn ló gbé yẹn wá ẹ̀sìn kọ́ àwọn máa ṣe ìyàwó kẹsàn-án tó dé ẹjẹ àwọn yàrá máa pẹ́ ṣe ìyàwó ẹjẹ àwọn pẹ́ lágbájá lọ́kọ lágbájá lágbájá ní ìyàwó tàmọ́dò ẹ wá jẹun àbùràmù wọn àwòfù ó ṣe wá sí ìyàwó kan sọfà nàbí alẹ́bìnrin asọ̀rọ̀ yìí màdà ọlọ́run ṣe ìyàwó ni alẹ́bìnrin aolim wàlẹ́ òbíṣà ọ̀yà péjọ ká jẹun ká jẹun kò ṣe wà nímà ìbá àjẹwúrẹ́ nípa rẹ̀ bá ṣe kínní bàbá ka nígbà sí èyí tó bá wà á mọ̀ sọ wọ́n jẹ́ jẹkújẹ o wọ́n jẹ́ jẹkújẹ o lẹ́yìn náà ìkàràmù dẹ́yì ká máa pàlejò lé ká máa ṣe kíni lárúbáwá ń pàlejò lé ká nàbí o tó mú sẹ́dẹ̀ o lárúbáwá tanná sí ilé wọn wọ́n tanná síta ilé wọn tó bá dagobi mẹ́wàá bọ̀ mọ́kànlá nítorí àwọn àlejò tí ó wọlé lóru tọ́mọdé sì ń kalẹ̀kùn báyìí láti bo láti yámánì ni o kí lẹ fẹ́ o à ń bọ̀ láti lùkàn ni o ọ̀ya ẹ̀wọ̀ yàrá tí ó wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀ wọ́n ti gbóúnjẹ wọ́n ti ṣe ń jẹ kalẹ̀ wọ́n ti wé má sọ àlejò tí wọ́n mọ̀ rí nígbà ìsìn dé oní máa ń kàn náà yóò mìíràn bìlá wọlé yóò mìíràn àákẹ́ falẹ̀ yóò kéré lẹ́yìn fa o ẹni bá gbọ́lọ́ ńgbọ́ ó gbàgbọ́ orí ìdíjà rẹ̀ kìyàmà kọ́ máa sàkánlé àlejò kó sì máa pọ́n àlejò lé lẹ́yìn náà bẹ́rù lè wà dìde ká máa ẹ̀yẹ tí bàbá rẹ bá ń ṣàgbàfọ̀ ẹ̀jọ̀ lọ bẹ̀ẹ́jọ̀ lẹ́lẹ̀ yóò fọ ẹ̀jọ̀ lọ ètò wọn ń pèlè yẹn ń tijú àgbàlagbà nìyẹn à ń sèyẹ kí ẹ̀sìn tó dé nígbà èsì lé oníwà qada rabbuka alla ta'budu illa iyyahu bil walidayni ihsana ẹ̀sìn dáadáa sáwọn òbí yín àmọ́ sọkùnrin bí pọ̀ nílẹ̀ Yorùbá tábà ń ṣèyàwó ìmẹ́nà ti ń lọrin tábà ń ṣèyàwó àwọn bàbá náà jẹ́rìí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò bàbá yàwó ẹ̀gbọ́n bàbá yàwó àwọn náà wà á múlé lọ́tọ̀ ẹ̀ẹ́dùkú nǹkan ní ń sinmi lọ ilé ọkọ ni bẹ́ẹ̀ sì ni ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n ń sìn lọ ilé ọkọ yọ adùnra wa nú bẹ́ẹ̀ bá ló ń jẹ́ bí ẹrù ń jẹ́ bí a máa dunnú nígbà ẹ̀sìn dé ẹ̀sìn ní okùn ẹbí dáa púpọ̀ ẹ̀ máa so wọ́n sọ̀rọ̀ wù ayin yóò sọ̀tọ̀ láhùn fèrè sìkìkì ànábìlẹ̀ ní sọ́ni ọba fẹ́ kọ́ lọ́wọ́ ọba aláàfọ́ gbà wọn láàyè àrísìkì tí ò ní máa yẹ tó wọn ní ma òyìn sọ aláwọ̀ fẹ́ àtàrí hí ẹdẹ bá fẹ́ kẹ́mi wọ́n gùn fàlẹ́ yẹsẹ̀ rahima kọ́ máa sókun ẹbí wọ̀ kò sẹ́ni kankan nínú wa yìí ká tó gbẹ̀sìn táyé bí abùkátà ẹbí especially àwọn atọ́lọ́mọ́ tó ń gbé ga láàrin ẹbí ó ní wọ́n máa ṣe ń dé iná ni wọ́n máa jáde náà wọ́n wọlé wọ́n tún máa sọ fáwọn yòókù pé wọ́n náà lọ lọ́lẹ́gbà tiẹ̀ náà lọ́lẹ́gbà tiẹ̀ náà ẹni tó bá lówó nu ebi ìsinmi ìsinmi rẹ̀ inú àlìjáná ló wà wọ́n bá pa fóònù gbà tó bá fi tàn padà báyìí ó ti rí mẹ́sẹ̀gì bíi fifty wọ́n bá lóun lọ lóye bò ń dé báyìí àbáyọ́ bá wọn lẹ́nu ọ̀nà ní ọdẹ ọ́fíìsì wọn ti dóde lọ́fíìsì ọlọ́run máa ma ló ṣe wọ́n níwọ̀n nìkan láàrin ẹbí ọgbọ̀dọ̀ kára wọ́n máa ma ṣe wọ́n níwọ̀n nìkan náà ni ó dùpẹ́ kó ṣe wọ́n níwọ̀n nìkan ní sọ fẹ́ nìkan jọ ni ó ní wàhálà ti pọ̀jù wàhálà àwọn ẹbí ti pọ̀jù mo ní sọ fẹ́ kọ́ lọ́wọ́ ọba kó ṣe wọ́n bó ṣe ṣe wọ́n kó ṣe wọ́n bó ṣe ṣe wọ́n ọlọ́wọ́ ọ̀fẹ́ ní hàn ọlọ́wọ́ náà ó sì jíṣẹ́ yẹn láàrin wọn ọ níbi bẹ́ẹ̀ okùn ẹbí àtàzí àgọ́ ọ̀sẹ̀ ká lè kí wọn ká lè wa ẹ̀pẹ̀lẹ́ o aláfẹ́rọ̀bù ẹ̀pẹ̀lẹ́ o ká lè wa fọ́fọ́ inú àtàní nígbà tí ẹ̀sìn dé ẹ̀sìn ní ẹni bá ń ṣe ọlọ́run bá aláṣọ àwọn ọ̀tá yóò fún ní ládàá tọkọ̀ rẹpẹtẹ. nínú àṣà tó da fẹsìn bá ní kíyàwó jẹyọ kan lọ àsìkò mi kò sẹ́jú kan àbí la ilaha illallah kíyàwó ṣe kíni jama kíyàwó kó ju ẹyọ kan lọ ẹ nínú àṣà tó da ni sẹ́ni wọ́n tó níyàwó kan kò tí ì mọ̀ pé yà ń di ọ́ ò tí ì mọ̀ ọ̀ lè tí ì mọ̀ ó dìbò àtọ́ fẹ́ kejì kápọ̀ tó mọ̀ pé ìyá ti di ọ́ sẹ́yìn. ọlọ́run ní fáńkì wọn máa tọ́balẹ̀ fún ọlọ́run bá ní ẹ̀yẹ ọkùnrin ẹ̀sà ẹ̀sà wá ẹ̀sà wá ọlọ́run ò ní ẹ mú wọn ó ní fáńkì wọn máa tọ́balẹ̀ fún mẹ́rin nìsa mọ́tìlá ọlọ́run ní ẹ̀sà wọn lówí ọlọ́run ní ẹ̀sà méjì ọlọ́run ní ẹmú méjì ẹ̀sà méjì tọ́wọ́ ń sàkóso mú kànáà pèlú sísà wọ̀túláàtà ọlọ́run ní ẹ̀sà mẹ́ta mẹ́ta ẹ̀kọ́ wọn sọ́dọ̀ ẹ sì ní agbára ìbálò ẹ sì ní ṣe déédéé fọwọ́ ìdá ẹ sì wá fẹ́ yọ kan ẹjọ́ ọmọ ní ẹyọ kan àmọ́ ìpìlẹ̀ mélòó lọ́lọ́ ní kakọ́ fẹ́ méjì torí àwọn pọ̀ jù wá lọ ká máa fẹ́ àwọn obìnrin méjì mẹ́ta ọlọ́run fi sàánú àwọn obìnrin tí wọ́n pọ̀ jà lálérí ilẹ̀ ọlọ́run wọ́n mà pọ̀ gan wọ́n kọ́ ládùúgbò ti ń bí. la ilaha illallah àmọ́ ẹnu ẹnu tọ́kàn wà ń bẹ̀ ni pé àwọn níjọ́ àwọn máa ń fẹ́ wájú mẹ́rin lọ ẹnu mistake tó wà ń bẹ̀ nìyẹn lẹ́yìn náà wọ́n á máa fi wọ́n dà kóńgbà míì tí wọ́n ò ní tọ́jú wọn tí bèbà ìyá kọ̀ọ̀kan ní ọmọ tọ́jú ọmọ mẹ́jọ mẹ́jọ tó ṣe kí ni tó bí Islam gbìn yẹn wá o pípàdé bá ka ni kọ́ tẹ́lí sí pípàdé bá ta dúró lórí ẹ̀yọ̀ kan ṣé mo ti balance bá ń jẹ̀má ẹ̀bùn mi ṣẹ́jú méjì sí insha Allah ta'ala ẹ̀ ká máa ká máa ká máa lọ lè bi aláàárẹ̀ seventy thousand malayika ni ó ṣàdúrà fún títí òfin dìrọ̀lẹ́ tọ́ba tó ń lọ bẹ̀ẹ́ nírọ̀lẹ́ sọ́la aleyhi sàbọ̀wọ́lá alifa malaki seventy thousand malayika ó tún ṣàdúrà fún nírọ̀lẹ́ tó fi dàárọ̀ ọjọ́ kejì àwọn máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀gbọ́n mi ń bẹ lára ń bẹ ní hospital broda mi ń bẹ mí kan àtàwa ni nígbà tí ń dé ẹ̀sìn ní yóò kú lásà yóò dẹ̀sìn ẹ wà gbàládà lérí rẹ̀ lẹ́yìn náà ká máa bá àwọn ìyàwó wa lò dáadáa a máa ń ṣe dáadáa sáwọn ìyàwó wa àmọ́ ẹ̀sìn sọ fún wa pé kájí ó lékún wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ẹ̀ ṣe dáadáa pẹ̀lú àwọn ìyàwó yín ara dáadáa ni ká máa ṣe dáadáa sáwọn àna wa àwọn bọ́dà kan bẹ́ẹ̀ ń gbòòrò sí bàbá kò mọ̀ pé kó wọn ọmọ ṣe dáadáa sáà náà òun ṣe dáadáa sí ìyàwó òun ni kó tó fẹ́ ìyàwó yóò máa fún bàbá ń káàdì yóò máa ra fún kírísàn fún ìyá ẹ̀ yóò máa lọ lè kí wọn yóò máa lọ lè bẹ̀ wọn wò yóò máa lọ lè sáǹjẹ owó sí wọn ní ọba ti ṣe ákídìnnù káàbáyé ọparí nìyẹn ọ̀parí nìyẹn kọ́lá e, àná rẹ̀ ó pè é ní mẹ́rin mọ́ni ẹ̀kọ́tẹ̀ ẹ̀kọ́tẹ̀ ẹ̀kọ́tẹ̀ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ kí n pè é padà ọwọ́ ti akídùn ní káàtà kò sí dáadáa sáwọn ànámọ́ ọmọ pé kọ́mọ sí dáadáa sáwọn àrẹ ìyàwó rẹ̀ ló sí dáadáa sí àtàtẹ́yìn tí ọba ta kẹsìn ẹ̀sìn lòun náà o ẹ bá ń tó wí jàmá àtàtẹ́ ọba ta ko ẹ̀sìn kí ni mo pè é ẹ̀sìn ni o àlàhùrù muhakama ẹjá ṣe dáadáa ẹ̀dá kun àwọn tàbá ń fẹ́yàwó ẹjá ṣe dáadáa kí wọ́n máa ròyìn wá dáadáa pé ah ṣẹ̀ṣẹ̀rẹ̀ àwọn alùsùn náà àwọn ah, ń tọ́jú ìyàwó wọ́n ń tọ́jú àna wọ́n ń tọ́jú àna rẹ o àṣà tó dáa ni o ẹ̀sìn ọ̀tá kó o torí inú ìyàwó rẹ ó dùn àbí kò ní dùn ọlọ́run ti ní wàá ṣèrò ó ńlá bil ma'ruf ṣe dáadáa sí ìyàwó rẹ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ká máa ṣe fáàrí pẹ̀lú àwọn ọmọ wa tọkùnrin kankan ọ̀dọ́dọ̀ wọn rí kan tó àṣà tó dáa ni nílẹ̀ yorùbá tọmọ bá lọlé ọkọ ó dá àwọn bàbá àtìyá yẹn lójú pọ́mọ yẹn ọmọkùnrin wọ́n wà fún ọkọ ní aṣọ wáìtì kan wọ́n ní ó dì mọ́nú ẹrù ẹrù ìyàwó ẹ má ti fẹ́ ṣe sáàní lálẹ́ òun ni wọ́n kọ́kọ́ tẹ́ síbi bẹ́ẹ̀dì lẹ́yìn wọn bá tẹ́ mátíráàsì tán tí wọ́n tẹ́ aṣọ bẹ́ẹ̀dì tán wọ́n wà taṣọ wáìtì yẹn síbẹ̀ kì í ṣe tó gun o kì í ṣe tàṣírí o kì í ṣe tó gun o ẹ̀hẹ̀ orí ògùn oríṣiríṣi níbẹ̀ nílẹ̀ yorùbá ẹ̀hẹ̀ ọmọ bá sọ wáyé ti bora yẹn nìkan mo ti sisi yẹn ọmọ tí wọn bá dọdọ ẹ rí ẹdí ọta àbí òní ta ẹ yàtà aṣọ yẹn tí wọn mú wọn mú lọ ilé àna wọn wọn wà disu lọ́wọ́ wọn di ẹrù lọ́wọ́ pé a ah, ẹ ṣe wàhálà torí wàhálà ni ẹ bá fẹ́ tọ́ ma tẹ ẹ bá fẹ́ kọ́ ọmọ ọba fájì ọba fájì délé ọkọ wàlá iṣẹ́ lè yín ó ṣe iṣẹ́ ńlá ni nígbà sí dé ẹ̀sìn ni wala taqrabu zina innahu kana fa'isha èyí tẹ̀ ń sè yẹn dáa ẹ má ṣe sìnà ètí òmù yìí ṣe sìnà ẹ má ṣe kíni ẹ má sùn máa mo wá bẹ̀rẹ̀ wọn bá nínú àna rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn àṣà tó dáa tá à ń ṣe ọlọ́njà lè máa ṣe èyí tó kù díẹ̀ káàtó tí ẹ̀sìn gbà lọ́wọ́ wa pàṣẹ kákàlẹ̀ yẹn èmi ti máa yà wá mo ti máa dìsì wá mo ti yọ tèmi kúrò lọ́rùn ọwọ́ kò sọ̀wọ́ ti tiẹ̀ ọlọ́mọṣà lè wa jìnnà sí subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته